مشكورين مأجورين حياكم الله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọjọ́ kejìlélógún nínú oṣù sọfàr hijira anabi muhammad sallallahu alayhi wa sallam fourteen forty three eléyìí tó ṣe déédéé ìjọ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù kẹsàn-án september miladi two thousand and twenty-one ní ìlú Àkúrẹ́ níbí níbi tí a ti wá pàdé àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam láti máa bára wa sọ̀rọ̀ nípa ọ̀kan nínú nǹkan tó ṣe pàtàkì púpọ̀ wípé kí mùsùlùmí kó máa ìhà tí òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó kọ sí nǹkan tá a fẹ́ sọ nípa rẹ̀ pàtó nítorí kó lè bá jẹ́ sábàbí fún wa eléyìí tí a fi gbèsè tá a ní ti ẹsẹ̀ gbé tá a sì pinnu sí ìpinnu wa tí ó fi dá sọ́nà. òun náà ni ọ̀rọ̀ nípa ìfètò sọ́mọ bíbí àti àwọn nǹkan míì eléyìí tó ṣe pọ̀ rọ̀ ma nítorí ká lè bá a máa ọwọ́ wo ló yẹ ká gbé ẹsẹ̀ wo ló yẹ ká nà ká lè bá àjọ kan nínú àwọn ẹni tí ó sì nà kò sí tàbí ṣùgbọ́n kíkọ́ Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ti wá lójú kòkòrò láti jẹ́ ẹni tó ṣe pé yọ fẹ́ yàwó yọ lásìkò ìgbà téèyàn bá fẹ́ fẹ́yàwó ànábì kọ́ wa yìí pé tá a bá fẹ́yàwó ká fẹ́ ìyàwó tá a nífẹ̀ẹ́ sí tó ti tó ti jẹ́ bímabíma. eléyìí ń ṣe àpèjúwe ọ̀kan nínú àwọn nǹkan àfojúsùn pàtàkì tá a máa ti torí rẹ̀ fẹ́yàwó òun náà ni pé ká fẹ́yàwó ká lè bá bímá. kí ló fà á? nítorí kí àlùmọ́ ànábì muhammed sallallahu alayhi wa alihi wa sallam kọ́ lè bá a pọ̀ ni. Mi'qal ibnu Yasar allahu an ó gbẹgbà wọ́ọ̀rọ̀ wa látọ̀dọ̀ ànábì muhammed sallallahu alayhi wa alihi wa sallam ànábì ni tazawwaju al-wadud al-walud fa inni mukathirun bikum al-umama yawm al-qiyamah. Al-Imam Ahmad. Abu Dawud An-Nasa'i àwọn ni wọ́n gbé jáde wọ́n bẹ nínú àwọn olùmọ̀ tí wọ́n gbé hadithan hasan ó sì ń bẹ nínú wa àwọn tó ní hadithan sahih eléyìí túmọ̀ sí pé kìí sàdíìsì kọ́ndẹ̀ àdíìsì tó fẹsẹ̀ rìn lẹ́ni eléyìí tó ṣe pọ̀ yẹ kí ọkàn wa kó balẹ̀ sí kí ni ìtumọ̀ rẹ̀ ó ní tazawwajul wadudul tẹ́ bá fẹ́yàwó àwọn ìyàwó tó ṣe pé ẹ nífẹ̀ẹ́ sí tí wọ́n sì jẹ́ bímabíma àwọn ni kẹ́ ẹ máa fẹ́. eléyìí tó túmọ̀ sí pé tó bá gbé ìyàwó tá a fẹ́ ẹni tá a nífẹ̀ẹ́ sí ni ẹni tí òwò ní wò ni ẹni tí máa bani lọ́kàn jẹ́ ká lọ sálábàápàdé irú rẹ̀ nínú ilé ni. kò sí tàbí ṣùgbọ́n ikú kọ́dà kọ́ jẹ́ bímabíma náà àti bí màá rí ọmọ lọ tíkọ́tíkọ́ nítorí pé ó ṣeé ṣe kọjá pé irú rẹ̀ pípalá pàtì táà ní ìwòsàn kan tí yẹn bá fẹ́ yàwó tí yẹn pa yàwó tì tí yẹn ò wò yàwó tẹ̀ kan nítorí dájú òun náà ní kírú àwọn ìyàwó bẹ́ẹ̀ wọ́n pẹ́pẹ́pẹ́pẹ́ lọ́ọ̀dì èèyàn láì jẹ́ pé wọ́n lóyún á ń bọ̀sibọ́sí pé wọ́n wà á bímọ torí ẹ̀ ẹni tẹ́ nífẹ̀ẹ́ sí i tó sì jẹ́ bímabíma eléyìí ń tọ́ka sí ohun àfojúsùn ńlá tá a fẹ́ mú látara apá àfẹ́yàwó òun náà ní kíyàwó bímá wọ́n á sọ pé ọfẹ́ sí obìnrin kan tó jẹ́ pé yóò jẹ́ kó ń lọ rẹwà jù ní gbogbo àkúrẹ́ yìí ṣùgbọ́n o ọ̀fẹ́ fún pé kó bímá á sọ pé ń tọ́jú dájú ní pọ̀ gbádùn nítorí pé tí èèyàn bá gbádùn ọ̀hún pé bíbí ni bàbá tiẹ̀ bí ọ bíbí ni màmá tiẹ̀ bí ọ tó wá wù ọ́ kí wò ó gbélé ayé kó filé ayé lẹ̀ láì bí màní wọ́n dájú pé gbogbo ẹni tó nílò àkà yìí wọ́n fẹ́ bí màní torí ẹ̀ aluwadud tó jẹ́ bímá bímá àbí aluwalud tó jẹ́ bímá bímá fa'ul ó náà máa wá sí ìkọ́tún mubalagha sòtọ́ jẹ́ bímá bímá ọlọ́pọ̀lọpọ̀ bímá bímá kí ẹ ti tí ó bímá ká só tó àmà tẹ́ra rẹ jẹ tó de sòkòtò rẹ dán bí sọ́jà so nítorí di eléyìí yóò jẹ bímabíma hàn so àwọn olùmọ̀ràn sọ pé ọ̀dà wọ́dúd wọ́lú tóbìnrin nìkan lọ́ọ́ bá wí ni ìyẹn ni kókóbìnrin ọ̀fẹ́ ni tóun ò nífẹ̀ẹ́ sí kóbìnrin náà kó fi àgàn lára o wọ́n ní í ṣe ló jẹ́ pé àdéhìí ó tọ́ka sí àwọn obìnrin nítorí pé kharaja makhrajal Ọ jáde níjáde èyí tó wọ́pọ̀ jù torí èyí tó wọ́pọ̀ jù òun náà ní í fi ọkùnrin tí wọ́n bá fẹ́yàwó yóò máa wá ta ló ń nífẹ̀ẹ́ sí wá ta ni bímabíma eléyìí tí ó túmọ̀ sí pé ńgbà tóbìnrin náà bá lọ́kọ kọ́ fẹ́ni tó pé wọ́n Islam ọ̀farama tó ní ọmọdé kékeré àwọn máa rẹ̀ pẹ̀lú ọmọ tó dàgbà tí ò ti pọ̀ ọmọ ọdún mẹ́sàn. irú rẹ̀ náà lè fi lọ́kọ láì jẹ́ pé wọ́n ti ẹ̀bùn gbọ́ yọkàn rí kọ́kàn kọ́kàn gbé ń kó láti ibìkan lọ sí ibìkan ni wọ́n á pe tẹ́lẹ̀ ọ̀dọ̀ bàbá rẹ̀ lọ wa àmọ́ ní báyìí ọ̀dọ̀ ọkọ rẹ̀ ló ti wà báyìí. ṣùgbọ́n o sábàtì ẹ̀ wàá fọmọdé kékeré lọ́kọ lábẹ́ òfin ẹ̀sìn Islam Islam kò gbà rárá bí tí wulẹ̀ ó kéré ma ikeke ọkùnrin yẹn kọ́ máa ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọ kékeré tírú rẹ̀ ọ̀lágbára láti ṣàfaradà fún ìbálòpọ̀ ṣáájú kó tó di pọ́ dàgbà tó ẹni tá a lè bálòpọ̀. ìdí nu tábìrì pàǹdàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ti fẹ́ ìyá ńlá wa Aisha radiyallahu anha láti kékeré ṣùgbọ́n wọn ò gbé wá láti wá wọlé ànábì Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn tó ti jẹ́yàwó fún ànábì àfìgbà tó tó dàgbà sọ eléyìí túmọ̀ sí pé a lè ti fọ ọmọ kólóró ọmọ pínrín sí lọ́kọ ṣùgbọ́n kò ní kó lọ sọ́dọ̀ ọkọ báwọn yóò máa wà lọ́dọ̀ bàbá rẹ̀ kí wọ́n bá tọ́jú ẹ̀ yóò máa wà lọ́dọ̀ ẹnìkan kí wọ́n bá mójútó nígbà tó bá tó dàgbà tó ipò wípé irú rẹ̀ ọkùnrin lè bá lò iná ni wọ́n tó túlẹ̀ pé kó máa lọ bọ́kọ. akramakumullah ọmọ ti dàgbà ó ti jẹ́ ọmọge bó tilẹ̀ jẹ́ pé kò ì tí ì lọ́kọ rí ìsìláàmù ọmọ gbà pé kọjá pé a fi tipátipá a fi mú lọ fẹ́ni tí ò nífẹ̀ẹ́ sí ọmọbìnrin kan wá bá nàbí Muhammad sallallahu alayhi wa sallam ó ní bàbá mi fi tipátipá fi mí fún ẹnìkan. anábì wa pè bàbá rẹ̀ wọ́n wá fún ọmọbìnrin lẹ́tà ẹ̀sà ń bẹ fún ọ láàrin kó tẹ̀síwájú. Si pẹ̀lú kọ́ máa jẹ́ ìyàwó ẹni tí bàbá rẹ̀ fi ọ fún àbí kọ̀ọ̀kọ́ inú ọmọbìnrin yìí wá dùn ó ní màá tẹ̀síwájú láti máa jẹ́ ìyàwó fún ṣùgbọ́n ń ṣe ni mo ṣe bẹ́ẹ̀ liya'lam al-awliya an laysa lahum fil amri shay torí káwọn bàbá bàbá ó lè bá a mọ̀ pé à ń jẹ ní pa fi ní fọkọ ní túláàsì kò sí lọ́wọ́ wọn pàápàá jùlọ lórí ọmọ tó ti bàlágà tó náà ti tójú bọ́ túmọ̀ sí pé ní ìsìn nígbà sẹ́nìkan máa wá tó lóun fẹ́ fẹ́ ọ bàbá rẹ ọ sọ fún ọ ìwọ obìnrin lágbájá fẹ́ fẹ́ ọ tó bá jẹ́ pọ̀ máa gé ni anábìnrin tó tẹ̀sán wọ́n gbà yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ ó náà wò tó ń bá fẹ́ tó kọ́mọ dáhùn tó bá ti gbẹ́nu lọ́wọ́ àti mọ̀pọ́ farama tó bá tiẹ̀ wá sọ jáde wọ́n ní láyé sí àwọn obìnrin burú bàjẹ́ wọ́n sọ jáde pé èmi èèmọ̀ ló kutu pẹ́bẹ́ nífẹ̀ẹ́ ta ni abẹ́ẹ̀sì ẹ̀rí nǹkan so tó bá sọ jáde tó lòun ọ̀fẹ́ kọ̀fẹ́ náà ni o hmm. wọ́n á ní tó bá tí wọ́n sọ fún ní lọ́ba rẹ́ẹ̀n kí lẹ̀ rí túmọ̀ sí lọ́dọ̀ tí bẹ́ẹ̀ ni báwo àtẹ̀yìn ọba fẹ́ nǹkan gbà mí èèyàn ọ̀rẹ́ rí pé ah bá a mi ẹ̀ ń sì fi lọ̀kulọ̀ lọ mi <laughs> ọ̀rọ̀ tó bá jẹ kú lọ ẹ̀rín làáfin rẹ̀ wọ́n á ní tó bá sunkún kọ́ ó lè jẹ́ pé inú rẹ̀ ló dùn sẹ́wọ̀n kétí lóyè bá dùn gbà mí. ẹkún la fi pàdé rẹ̀ tó nítorí di eléyìí báyìí islam ní kí wọ́n gbà yọ̀ǹda rẹ̀ tó bá wá jẹ́ kí ni tó ti lọ ilé ọkọ kan rí tó mọ̀r gba àtẹlẹ́nu rẹ̀ pàwọ́ aláṣẹ káfí ọ̀fun subhanallah níbo ti lè islam wàláhi kò sí àwọn máa gbára gbóná wọ́n máa fò wọ́n máa bẹ́ ló kọ pé àwọn náà ń sẹ́sìn a sì mọ̀ yìí pé inna ad-dina 'inda Allahi al-Islam a àdúpẹ́ fọlọ́ o wàláì kìí ṣe pé àwa náà la kàn máàmà la ti ra wa mùsùlùmí torí pé àgbọ́n tó pọ̀lọpọ̀ kèfèrí mi ṣùgbọ́n ọlọ́run ọba ló ṣàánú wa ọlọ́run dákun má yọ ọwọ́ àánú rẹ kúrò lórí wa torí ẹ̀ ìsìláàmù wa ó fi hàn wá kóbìnrin náà tí ọba lọ́kọ kó náà fẹ́ni tó nífẹ̀ẹ́ sí. Si nítorí pé tí ọba ti sífẹ̀ tipátipá àti túláàsì ni ó fi máa bọ́kùnrin yẹn gbé bákan náà kọkùnrin náà jẹ́ bímabíma nítorí pé tọkùnrin náà bá jẹ́ni tí èbí ma kò sí bí ìfẹ́ yẹn ti lè pọ̀ tó yóò padà yòrò dànù nígbà tó bá dijọ́ kan nítorí pé ọkùnrin yìí èbí ma kí á ní láàrí ìjókòó tá a jókòó tì ṣé báwọn màmá màmá yìí náà máa gbọ́ lẹ́nu wa ní ìgbà tí nǹkan bá kan tí ó dùn ní ìgbà tí ìgbésí ayé tí ò bá lọ bí wọ́n ti fẹ́ ń fẹ́ pẹ̀lú ọkọ wọn ẹ̀rí ìjọpọ̀lọpọ̀ àwọn ọmọ ọmọ ọmọ sọ pé à ìjókòó ọmọ la jókòó tí ọba sì jókòó táwọn ọmọ kí la fẹ́ máa ṣe ń bí ọ̀dà èyí tí wọ́n wá jókòó nítorí rẹ̀ ń kò sí ń bẹ̀ ìdùnnú fẹ́ wà nù gbèsè ayé yẹn torí ẹ̀ bó la wá fẹ́ ma wípé bímọ bímọ lóbìnrin yìí a ò màmá rẹ ni nìkan só nìyá bí pé bímọ bímọ náà jẹ àwọn àǹtí táwọn náà ti lọ́ọ́lé ọkọ masha allah la quwwata illa billah àwọn náà bímọ ajẹpẹlẹ yìí náà insha allah òun náà ó bímọ insha allah tí ó pọ̀ mhm. wọn ní kí ẹ fẹ́ bímọ bímọ ẹ máa kíyèsí táwọn bí ń sọ fún alátìpìlẹ̀ o ò tí ì fẹ́yàwó wọn ní kí ọ fẹ́ bímọ bímọ. fa inni mukafirun bikumul umama yawmal qiyamah torí pé mi ò fi pípọ̀ yín màá fi ṣe fáàrí níwájú gbogbo àlùmọ́ tó bá dijọ́ gbé nínú àlùkìyàmù torí ẹ̀ á rí i pé ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó pa wá láṣẹ wípé ẹ̀yin tẹ́ ẹ ti bímọ ẹ̀yin bàbá bàbá ẹ̀yin tẹ́ ẹ jẹ́ni tí ń tọ́jú àwọn ọmọ yín ẹ gbọ́dọ̀ ṣekú pa àwọn ọmọ yín o nítorí òṣì tẹ̀ ń bẹ nínú rẹ̀ ìsìláàmù fi hàn wá wípé torí pé mi ní àbí tí mo ní kò tó nǹkan ẹ̀ ń gbọ́dọ̀ ṣekú pa àwọn ọmọ tí mo ti bí ọlọ́ni wala taqtulu awladakum min imlaq nahnu narzuqukum wa iyyahum ẹ má ṣe kú pa àwọn ọmọ yín nítorí òṣì ìyẹn ni kò sì tó ti dájú pé ẹ wà nínú rẹ̀ àwa láàárọ̀ yín lọ́rọ̀ àwa láàárọ̀ àwọn ọmọ yín náà lọ́rọ̀ ó túmọ̀ sí kọ́ lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa ó ń fẹ́ ibi tí ẹ bá fẹ́ yàwó kẹ́ ẹ bímá kẹ́ ẹ sì bímá kẹ́ ẹ bí ma ní òdi wọn ayé tọ́nà wọn bá ẹlẹ́dàá wa tó bá fún yín bí ẹ má sọ̀ra bí wọn ẹ má bẹ̀rù bí wọn nítorí pé ẹ bá jẹ́ni tí ò ní ẹ gbọ́dọ̀ ṣe púpọ̀ àwọn ọmọ yín nítorí pé ẹni tí ò ní lónìí irú wọn náà ní padà ní lọ́la nítorí pé á jẹ á mu eléyìí tó ṣe pọ́nmi ẹ̀yà ń bùkátà nínú ìgbésí ayé rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ti ṣètò ti kálukú fún ọlọ́run ọba ó tó kálukú kálukú wá sílé ayé ni pẹ̀lú àrísìkì tiẹ̀ ọmọ kan ò ní gba ti bàbá rẹ̀ bàbá kan ò ní gba tọ́mọ rẹ̀ nahnu narzuqukum wa iyyahum àwọn aláàrọ̀ ẹ̀yin òbí lọ́rọ̀ àwọn náà láàrọ̀ àwọn ọmọ náà lọ́rọ̀ ìyẹn tó bá jẹ́ gbẹ̀ǹbẹ̀ ní òṣì ẹ má ti kú pa àwọn ọmọ yín ẹ̀ tí ẹ̀ tí ṣùgbọ́n ẹ̀rù ń báyìí òṣìṣẹ́ ìjọba nìyí ẹ̀ ń gba sálárì ṣùgbọ́n iṣẹ́ tẹ̀ ń ṣeun kì í ṣe iṣẹ́ tẹ̀ máa ń ṣe títí tá nàbì Ìsá ó fi káti ẹ̀pẹ́ ẹ̀kú ẹ̀ ṣe ẹ̀ padà fẹ̀yìntì ńjọ́ kan náà ni torí wọ́n ti sọ fún ẹ nínú iṣẹ́ tó ń ṣe yẹn wípé ọ̀dàgbà ọ̀dàgbà tọba fi lè ṣiṣẹ́ ìjọba tọba fi lè ṣe ọgbọ̀n ọdún lórí iṣẹ́ yẹn wọ́n rí táyà rẹ̀ tẹ̀mọ̀kẹ́lómi ò ṣiṣẹ́ yóò pé ọgbọ̀n ọdún lẹ́nu iṣẹ́ ìjọba àsìkò gbà yẹn ó ẹsẹ̀ pé ọmọ àádọ́ta ọdún ni ọmọ àádọ́ta ọdún lè rìtáyà tí wọ́n rìtáyà rẹ̀ nítorí kó ti ṣe iye ọdún tó yẹ kó ti lẹ́nu iṣẹ́ yẹn ìgbà míì wọ́n sì sọ fún ẹ ó sí ọgbọ̀n ọdún àbó tí ẹ̀ pọ́pọ̀n ọdún lẹ́nu iṣẹ́ tí wọ́n bá ti pọ́ ọmọ ọgọ́ta ọdún àbọ́kọ́ta ọdún ó lé márùn-ún ó fi sẹ́lẹ̀ fẹ́ lómi wọ́n wá ń wo déètì orí pé déètì rẹ ti fẹ́ kílíkì ẹ̀rú wa ń bọ̀ ọ́ àwọn àwọn wípé àìwọ ọmọbìnrin yìí báyìí àwọn ọmọ tó ti bí wọn ti pọ̀ jù o so mò ń wo nǹkan tó máa ṣẹlẹ̀ lẹ́yìn two thousand and twenty seven kí ni ò ní bá mú o so nítorí di eléyìí káàkiri mẹ́ta nu wọn kan lálẹ́ fẹ́ fi pa tó bá yẹ pé ibi náà ni wọ́n bá pa wọn tí wọ́n kúkú kú kó ń kálukú òkúkú sinmi so nàìjíríà náà gan gbogbo ọ̀rọ̀ yẹn lé díẹ̀ subhanallah ọlọ́yẹ̀lẹ́dàá ni wala taqtulu khashiyata imlaq nahnu narzuquhum wa iyyakum inna qatlahum kana khita'an kabira. akramakumullah oṣù tí o ti dè wọn lọ ni ẹ má ti torí rẹ̀ pọ̀ ma kí ni wàá mà tó lè ṣẹlẹ̀ lẹ́yìn ìṣẹ́jú kan sísè à ń bọ̀ sí wọ́sí ọ̀la ọlọ́ọ̀ni àwa láàrọ̀ àwọn ọmọ yẹn lọ́rọ̀ àtẹ̀yìn náà láyà alákọ̀ọ́kọ́ àwa láàrọ̀ ẹ̀yin òbí lọ́rọ̀ àtàwọn ọmọ ayé ẹlẹ́ẹ̀kejì àwa láàrọ̀ àwọn ọmọ lọ́rọ̀ àtẹ̀yìn òbí náà tẹ́ ẹ bá fi lè ṣekú pa wọ́n ìṣekú pa wọ́n àti ṣe ńlá ni o. a àdúpẹ́ fọlọ́run àwọn òbí wa èyí tí ò kéwú nínú wa àti èyí tó kéwú nínú wa ọlọ́wọ́n bò jẹ́ wọ́n ṣàṣìṣe torí tó bá ti lè ṣàṣìṣe ni gbogbo wa ò ní sí lónìí yìí báyìí ó ṣeéṣe kó yẹ pé àwọn òbí wa àsìkò ìgbà tí wọ́n fi wa sí yẹn bá wọn fara ó tó nǹkan tí wọ́n lè ti torí rẹ̀ ti ṣekú pa wá àmọ́ wọn ò pa wá ó lè jẹ́ pé àwọn òbí wa òṣì kan ta dẹ́ńjà kan sí wọn wájú pé tó o bá fi lè rìn débi ó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn ò bẹ̀rù wọ́n bọ́ lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa dúró ní gbogbo wa fi ń bẹ lónìí báyìí adúpọ̀ fọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa ókè bàbá tiẹ̀ kò ṣekú pa ọ́ ìyá rẹ̀ kò lù ọ́ ń tiẹ̀ sọ sínú gọ́tà kágbàrá òjò ti gbé ọ lọ wọ́n bọ́lọ̀ wọn bá dúró igi nìyá mi sẹ́ta tí wọ́n fi bọ́ ọmọ tó ma fi dàgbà bàbá mi wàláhì à ń sitẹ́ aláàrù à ń sitẹ́ lagilagi à ń sitẹ́ ẹni tó ṣe péńpèrò sọ́kọ̀ ẹni bàbá mi ṣètò fi tọ́ ọmọ ọmọ ti wá di èèyàn ńlá lónìí tó bá ń pìtàn ọ̀fọ̀ màmí ike nǹkan tí bàbá rẹ ṣe ni táwọn fi tọ́jú rẹ tí wọ́n fi dé èèyàn ọmọ mi ò tún máa jiyàn ike sípẹ́rù rẹ ti ṣẹlẹ̀ láyé tèmi kò ṣẹlẹ̀ rí subhanallah nítorí kọ́lọ́ ọba ti gbàdúrà rẹ ni ẹnu rẹ wá rọrọ̀ bí bàbá tiẹ̀ ti ṣe gbìyànjú yẹn bí ìyá rẹ ti ṣe gbìyànjú yẹn a rí tiwọn kà nítorí pé wọ́n rí kàn sí èwo lẹ́yìn náà ń ṣe lórí àwọn ọmọ tìyín lónìí. ìjọba pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí nítọ́ dájú òun náà ni pé àwọn ọmọ wọn wọ́n ti tọ́jú wọn àwọn ọmọ tí wọ́n bí wọ́n kì í mójútó wọn bó tilẹ̀ wù kéré ma ọ̀pọ̀ nínú wọn ẹni tó ti pé kò tiẹ̀ fẹ́ bímọ ó lòún bẹ̀rù àbí ẹni tó tiẹ̀ ti ṣègbéyàwó tó ti ń lọ bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó sì jẹ́ pọ́ mẹ́yọ̀ kan ní fàáka kí ló dé ó lùgbà tó ọmọ yẹn bá dàgbà tó tó yín tó náà dẹni tó hurun gbà kó tó di pẹ́ẹ́tù bí máa ni ó ní nǹkan yẹn ọ̀fẹ́ dúró ni kí ni ń da dúró tí ò dò bóò ló ṣe dúró tẹ́lẹ̀ àbẹ́yìn lẹ́ ó lòun fẹ́ mójútó ògì òun òun sì fẹ́ mójútó bóun ti ṣe jẹ́ni tó ṣe wò tó ṣe rí because tíyẹn bá ti ń bímọ tíyẹn ń bímọ tíyẹn ń bímọ títóbi nínú èèyàn máa tóbi subhanallah ó sì ń tanra rẹ̀ dànù kò burú mójútó ojú rẹ̀ kọ́ má fàbàmù má wulẹ̀ bímọ kójú rẹ̀ má fàbàmù tó ṣeé ṣe ẹ̀rí pé láì jẹ́ pé èèyàn dánmọ̀ Ògbómọ̀ṣọ́ tí ẹ̀ bá ti dàgbà débi kan ojú máa ṣe kí ni yọ fàbàmù ni àpé kí ni ọba àpá ipa ara ti bẹ́ẹ̀ lọ gbogbo yẹn máa wọ pé kí ni kí ni ṣé arúgbó yẹn àbẹ́ rí nǹkan ọjọ́ tètè bí mọ́ kó sí mi. ẹ̀rí fáwọn màmá mi wọ́n gbọ́n púpọ̀ láti ìgbà tó ti wà ní kékeré tó ti wọlé ọkọ yẹn ẹ̀rí pàápàá mo lọ́ọ́ mọ̀ ti pé mẹ́wàá. Allahu akbar. bẹ̀rẹ̀ lómi ti pẹ́ jùlọ lé ọkọ tí ń fọmọ méjì ká yóò bá tiẹ̀ fẹ́ràn àwọn àtàkàtà ọ̀làgbára méjì ọ̀lọ́ọ̀bógún tí wọ̀ lágbára ẹ̀yọ̀ kan tani máa fún wọn wá lọ lágbára méjì ọ̀lọ́ọ̀bógún àlágbára wọ́n ní ọmọ bẹ́ẹ̀rẹ̀ náà àwọn òun ò tiẹ̀ sí ìwé mọ́lẹ́sẹ̀ ẹ̀ bá ń Yorùbá wọn lọ́mọ bẹrẹ. òsì bẹ̀rẹ̀ torí pé àwọn ọ̀fẹ́ bímọ. Kàkà kó wọn bímọ ogún owó kúkú fẹ́ ẹ̀ka bí kan ṣoṣo láì mọ̀ pé ọ̀kan ṣoṣo aláàrú lòun bì. Ṣé dandan ni kọ́kàn ṣoṣo tó bí náà dọ́gà sí? Àwọn lè dá aláàrú àbíjọ́ máa ta gbèrò ń gáràjì. Àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ lè máa bá So, so torí di eléyìí ó yẹ kí gbogbo wa ká múra o ká sara kúta tazawwaju alwadud alwadud fa inni mukathirun bikum al-umama yawm al-qiyamah tẹ́lẹ̀ ìbá yé wa a rí kílẹ̀sì wa ẹ̀sìn Islam ní ìgbà tó ní ká bímọ kò sọ pé ká kàn bímọ ká dọ̀mọ́lẹ̀ kò sọ pé ká fọmọ sílẹ̀ fún ìgbà kan máa bá wa tọ́ kí ìwọ kàn jẹ́ pé mọ́mọ́ má bí ni ọlọ́ọ̀ni bá ní tọ́ma wà á gbìyànjú nítorí pé àmánà ń bẹ lọ́rùn rẹ eléyìí tó ṣe pé ọgbọ́dọ̀ pé ọlọ́wọ́n bá kì í fúnyàn ní nǹkan sọ kọ́ má bìyàn léèrè nípa rẹ̀ kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo yín pátá lolùdárájẹ gbogbo yín pátá láti fi léèrè nípa ń tà fún dájẹ. akramakumullah bẹ́ẹ̀ bàbá nìwọ ó dààmú fún táwọn ọmọ rẹ̀ ọ̀jẹ̀ ìwọ kan jáde kúrò lẹ́ni pété ẹ bá rí jẹ jẹun ìyá yín lọ́mọ bó ṣe rí kọkàn mi a bàbá kí bàbá ni ọ bàbá rádaràda ẹ rí i pé ruwọn náà gan alára wọn pẹ nídìí ọkọ tí ò ní rówó ọkọ san lè má dá nítorí pé súnà ọlọ́run náà ni téèyàn bá ń tọ́jú ọmọ rẹ̀ téèyàn náwó lórí ìyàwó rẹ̀ kò ní táwọ́ná lójoojúmọ́ àmàlẹ́kà méjì máa ń sọ kalẹ̀ wọ́n máa ṣàdúrà wípé allahumma a'ti munfiqan khalafan wà á ọ̀fìn mọ̀mùsíkán tàlàfà ìwọ ọlọ́run gbogbo ẹni tí bá ná nínú tó fún máa fi mí rọ́pò fún gbogbo ẹni tí ìbá wa ná nínú tó fún ìwọ ọlọ́run máa fi parun sétí ẹ̀ ẹ wàá máa pé ìyá alágbájá ti forí rẹ̀ gbá parọ̀ láì torí bèbí náà pé bèbí lè yẹ lè yọrí wọn síra wọn so wọ́n lè pé ó ti gba sátidé ó gbé sátidé lé ọ lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni ọbẹ̀ jọ bẹ́ẹ̀ náà nípa pé ìgbàdọ́lọ̀ wọn gbàdúrà sẹ́mi ọ̀gá ti náwó ni ọmọ lọ́nà ọmọ ọ̀pọ̀ rọ́pò fún tó sì náà kankan ojú kan náà lọ wà. wa. di ẹlẹ́yìn ọ̀dọ́ wa o ọ̀dọ́ wa wa pe kan sọ pé ah, ẹ máa ma ẹ máa ma ọmọ alẹ̀ ẹgbẹ́ ilé máàmù náà lẹ sọ kásá máa ma ah, ọlọ́run náà ni ọmọ bí ó ti tọ́ wọn ọlọ́run má jẹ ni wọ́n fi léèrè nípa àwọn ọmọ. nígbà tí wọ́n bá gbìyànjú lọ́lọ́run fẹ́ gbà rí wà á rí bọ́lá ó sì sínà fún ọ ẹlòmíì ọmọ àṣàdédé dẹni tó ní lónìí àfi nítorí pé ń tọ́jú ọmọ àtìyàwó rẹ̀ ọ̀nà ọ̀làfẹ́ lòmíì àfi nítorí pé kọ̀ pàyàwó ti kọ̀ pọ́nmọ́ ti tàwa là á fẹ́ fi tiwa jọ tà là á fẹ́ fi tiwa jọ. a rí i pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó fi léyìí hàn wá nù hadith tó hàn ó ní al-mu'min al wa fi kullin khayr múmìnì tó ní agbára ó lóore ọlọ́run sì nífẹ̀ẹ́ rẹ̀ ju múmìnì tó lẹ̀ lọ. àwọn ọmọ wa dàbí mùsùlùmí nìyẹn insha allah àwọn náà ni ó di múmìnì àwọn ọmọ wa kí wọ́n lè bà jẹ́ni tí ó lágbára kì í máa sagbára ká máa fọ́kùtà jésù nìkan náà gbà lérò agbára ọpọlọ agbára òye agbára ìmà agbára kéèyàn ní owó agbára kéèyàn jẹ́ni pàtàkì agbára kéèyàn jẹ́ni tí ò ṣe fọwọ́ rọ́ dànù ó lórí lọ́dọ̀ ọlọ́run ju múmi nítọ́ lẹ lọ. ókè sọ́ma tí ọkàn wa lọ dì náà ni ẹ̀yin ò ní gbìyànjú fún ẹ gbìyànjú fọ́mọ yín ẹ gbìyànjú fọ́mọ yín nǹkan tó mọ́ jẹ nǹkan tó mọ́ mu ẹ̀kọ́ tẹ́ fi kọ́ ọmọ yín torí pé ànábì sallallahu alaihi wa sallam ó fi kọ́ wa lóríṣiríṣi ẹ̀yin bàbá yìí ẹ máa kọ́ àwọn ọmọ yín fún sílọ̀ ẹ kọ́ àwọn ọmọ yín fún tẹ̀lé tọ́lọ̀ múrù awladakum bis-salati wa hum abna'u sab'i sinin ẹ máa pa àwọn ọmọ yín láti ẹ̀kún ṣe sọ̀lẹ́t láti ìgbà tán ti wà lọ́mọ ọdún méje bàbá kì ṣe sọ̀lẹ́t bó lẹ ti fẹ́ pọ ọmọ láti ẹ̀kún ṣe. ẹlòmíì àdúgbò lọ́wọ́ àmọ́síláṣí ni bóyá wọn ò rí mọ́síláṣí rí. tó ń jò lọ́wọ́ afẹ́ sílọ̀ tẹ́tọ́ bá wọnú sàárè tontọ́ dájú náà ní gbé ẹni tóun kì í ṣe dáadáa báwo ló ṣe lè rọ lọ́rùn láti pọ́ ọmọ rẹ̀ láṣẹ pé kó wọn máa ṣe dáadáa kò ní rọ lọ́rùn. torí de eléyìí báyìí a rí i pé òfin ọlọ́run ọba fi hàn wá wípé ká bímọ ká bímọ ká pọ̀ lọ́mọ ó ń bẹ nínú àwọn al-kulliyatu ash-shar'iyyatu nínú àwọn nǹkan márùn-ún tó ṣe pé òfin ọlọ́run ọba ó mú wá ike ká mójútó lábẹ́ gbogbo òfin kọ̀ọ̀kan tọ́lọ́run fi fànàbí kọ̀ọ̀kan. àwọn nǹkan márààrún yìí tí islam ń fẹ́ ká mójútó òun náà ni hifdodin kásẹ̀tì ayé tẹ rí i báyìí kò lè jẹ́ ayé tí gbogbo nǹkan máa lọ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ nínú rẹ̀ láì jẹ́ pẹ́sìn wa láì jẹ́ pẹ́sìn wà ayé ò lè lọ déédéé gbogbo òfin yòówù tẹ́ bá ṣe tẹ́ ẹ bá fi lè gbé kalẹ̀ tẹ́ ẹ ti sọ pé ní tó bá ṣe báyìí tó bá ṣe báyìí tó bá ṣẹ̀ sófin irú ìyá báyìí ọ jẹ kì í máa ṣe dandan ni káwọn èèyàn máa ṣe ń ta ní kí wọ́n ṣe mu kì í ṣe dandan ni kí wọ́n jìnnà sí ń ta ní jìnnà sí mu nítorí pé ẹlòmíì ìyá yẹn gan ni ó wù jẹ sọ nítorí ẹ tá a bá fẹ́ fi òfin lásán káwọn èèyàn lọ́wọ́ dè òfin á máa káni lọ́wọ́ dè ṣùgbọ́n òfin lásán kò tó láti ká ni lọ́wọ́ dè nítorí pé gbogbo ẹni tí máa ń bẹ̀rù ọlọ́ọ̀ ẹ rí i pé gbogbo ohun tí wọ́n ní kọ̀dà kò ní ṣe gbogbo ohun tó burú kò ní ṣe kí ló dé nítorí pé òun mọ̀ pé gbogbo bí tó ń bá wà ńkọ́ ọlọ́wọ́n bá ń lò ṣùgbọ́n tó bá gbófin lásán ni lópin ìgbà táwọn ọlọ́pàá àtàwọn agbófinró bá ń bẹ lọ́nà tó bá sì ń bẹ tí kámẹ́rà bá wà níbi tá a ti fẹ́ sẹ̀ ẹ pé àmọ̀ sọ wa kù àmọ́ tó bá jẹ́ pé ibi tá a ti fẹ́ dáràn yẹn kò sọlọ́pàá bẹ̀ kò sákòfinró kankan bẹ̀ wọ́n dáràn àbí wọ́n ní dáràn wọ́n dáràn ẹ gbogbo cctv camera tẹ̀sí mókè sábà lè lu nkpónkpónkpó mbẹ wọ́n dáràn so àbí wọ́n ní dáràn so wọ́n dáràn so àmọ́ bọ́lá àti lè dáràn tọ́lọ̀ ọ̀bọ̀ sí ní wa kò sí torí agbọ́dọ̀ sọ islam wa fi yé wa pé islam nìkan lẹ̀sìn torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo àwọn ànábì tọ́lọ́wọ́ bá fi rán islam náà nìkan lọ́lọ́wọ́ bá fi rán wọn. ẹlẹ́ẹ̀kejì ṣètùtù nafs islam ní agbọ́dọ̀ ẹ̀mí wa torí rẹ̀ ọ̀gbọ́dọ̀ ṣe kúpa ẹ̀ ìwọ para rẹ̀ ẹ̀mí rẹ̀ ni ọ̀gbọ́dọ̀ kíyèsí wípé ẹ̀mí ọ̀tọ́wọ́ rẹ̀ bọ́ yálà ẹ̀mí jẹ abẹ́mi tẹlomi ẹlẹ́kẹta òun náà ni ṣètùtù làákì agbọ́dọ̀ sọ́ làákà yìí torí pé ọpọlọ ní bẹ fún wa la fi jẹ́ni tọ́lọ̀ wọn bá lẹ́sìn bọ̀ lọ́rùn. akramakumullah àwọn wèrè talẹ̀ níjọ́ ọmọ bá sọ̀rọ̀ pé sin lọ talẹ̀ ọmọ bá wèrè sọ̀rọ̀ yìí pé ṣe tawhid talẹ̀ ọ̀sọ̀ fún wèrè yìí pé wá ṣe sọ̀lẹ́t rárá o ó dàbí kẹ́ tó sáfùnì lè má mú àwọn aṣọ lè má mú àwọn aṣọ ọmọdé kékeré kan ọwọ́ adúró lẹ́gbẹ̀ẹ́ ìmáàmù lẹ́yìn rẹ̀ ni wèrè kan dé sí gbàtí wèrè wá dé lè má mu àti àtọmọdé àti wèrè ó tì wá sẹ́yìn sẹ́mi pé kò ríyàn kò ríyàn sí sẹ́yìn ṣíṣe lọ́yẹ kó fi ọmọdé ńlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ torí àti wíwá àtàìwá wèrè ọ̀dọ̀gbà nítorí pé òun kò sí nínú ẹni tá a la ìsìn yẹn bọ̀ lọ́rùn lásìkò yẹn rúfì alùkọ́lẹ̀mù àǹtẹ̀lẹ̀ à ń kọ́ ìtẹ̀sílẹ̀ òsínfò ma ó dìgbà tó rẹ̀ bá tuntun pé bẹ́ẹ̀ ni ìsìláàmù ọ̀wá gbà gbogbo ń tá jẹ gbogbo ń tá mu tí ó dà wá lọ́pọlọ́rú láti wá dàbí wèrè láti dàbí ẹranko ìsìláàmù ọ̀gbà ká mu o ìsìláàmù ọ̀gbà ká jẹ́ o torí rẹ̀ ìsìláàmù sọ tí mímu léèwọ̀ ìsìláàmù ó ṣe àmú kokéè àbá ń gún ẹni lábẹ́rẹ́ kokéè àbá ń gbagbáná àti gbogbo àwọn nǹkan báwọn ìsìláàmù ṣe léèwọ̀ nítorí pé làákà yín ó lọ́gàjù lára yín ẹ má kó bá làákà yín ẹ má sọ̀rọ̀ ayín dẹni tí ò ní ní làákà yín torí ẹ̀ tó bá pè ìjọba wa ọba jẹ́ ìjọba tí ń tẹ̀lé òfin ọlọ́ọ̀ni ẹ̀rí pé kò ní sílè pàtì kò ní sílè pàtì nítorí pé ọtí wo náà ni wọ́n mú torí péré kò sí nítorí pé àǹfààní wo lọtí máa ń ṣe fún yà wàá mú tí nìsín wàá yà yàfùyà ó lè sú sára ó lè tọ̀ sára ó lè ṣubú sínú gọ́tà ọwọ́ ń bínú kọ́mù tí bú bàbá rẹ̀ ọ̀mù tó ti bú lọ nítorí làákàyè ti dàrú torí ti eléyìí ìsìláàmù fi yé wa wípé a gbọ́dọ̀ sọ́nà aka ìwà a gbọ́dọ̀ mumukumu wọn á ní kíní kan wà di sẹ́nu wọn á di kún ẹnu ni tó ń bá ti di sẹ́nu báyìí orí àwọn kọ̀ọ̀kan sánáná àmọ́ lẹ́yìn rẹ̀ ogún gbogbo ṣe ni sánìmùkùmù torí orí rẹ̀ ti kọ́kọ́ sánáná iná ńkó ti jẹ́ wọn á ní àwọn tí máa ń ta àwọn stars náà ni ọlọ́ọ̀ máa stars lè máa ta mùkùmù islam bá ní kíní kọ̀ọ̀dà kọ̀ọ̀dà náà ni. bákan náà ẹlẹ́kẹrin hifdul mal islam ní ká ṣọ́ dúkìá. owó tẹ rí yẹn à kọ̀ọ̀rọ̀ ọ̀run rí o. torí rẹ̀ ìbéèrè méjì ń bẹ ń pọ̀ owó tó bá di tó ọ̀gbìn dal qiyama wa an malihi min ayna iktasaba wa fima anfaqa. wọ́n bí ọlẹ́rìí ń pa dúkìá rẹ̀ kó lẹ́ẹ̀gbà kójọ ibo náà sí tó bá di tó ọ̀gbìn dal qiyama. ìsìláàmù ọ̀gbà kẹ́nìkan kàn mówó olówó ولا تأكلوا أموالكم بينكم بالباطل أما تجووني لا رعاني لنا بجاء ọ̀rẹ́ tẹ wèrè ògùsògùn yorùbá lẹ́bùnú àwọn òwe olè àti owó olówó àti owó ẹni kọ́lọ̀ sáṣẹ́jú ni kọ́mọ́fìkan wọn wa gẹ́gẹ́ bí àṣà àwọn jàǹbá islam ọ̀faramọ́jàǹbá ọ̀faramọ́lì torí ẹni islam ṣe ṣe lófin ike gbogbo ẹni tó bá jalè tí àwọn mẹ́jẹ̀mú kan bá pé lórí bó ti ṣe jalè wọn kí ọwọ́ rẹ̀ torí ọwọ́ tí mú nǹkan ní nǹkan tí ò tira láti mú nǹkan ní nǹkan ó ti dọ̀pọ̀ kódà ìsìláàmù tún bá débi pé tí olè yẹn bá jẹ́ dánàdánà nínú ìyà tí ń bẹ fún un ní kí wọ́n pa ní pípa gidi nínú ìyà tí ń bẹ fún un ó náà ní kí wọ́n gé ọwọ́ àtẹsẹ̀ rẹ̀ ní pàṣípààrọ̀ nínú ìyá títún bẹ fún tó bá wù wá òun náà ní kápálẹ̀ rẹ̀ mọ́kò ńlẹ̀ fún ọmọ rìmá. tó ń torí pé ń dáná ń gbà nǹkan àwọn èèyàn lọ́nà ìtọ̀ ẹlẹ́karùn-ún wa níbi tá à ń lọ wọ́n ń pè ní hifdun nasal ká sọ àwọn ọmọ wa ká sọ ìbí wa ká sọ ìdílé wa kọ́mọ́dépọ́ máa lúpọ̀ ní wọ́ọ̀dù torí Islam ṣe zina léwọ̀ dípò rẹ̀ oníkẹ́ fẹ́ yà wò nítorí pé ọlọ́run ọba ń fẹ́ kọ́mi èèyàn máa ṣẹ́kù títí díjọ́ gbẹ̀ndà kìyàmà ọmọ èèyàn lè ṣẹ́kù títí díjọ́ gbẹ̀ndà kìyàmà àfi tá à ń bá ń ṣègbéyàwó àfi tá à ń bá ń sìn bímà nítorí pé tí ó bá sọkùnrin tí ó sóbìnrin tí ó sì sí wípé wọ́n ń fẹ́ra wọn lọ́nà tọ́tọ́ àtọ̀nà yẹ wọ́n lè máa bímọ àmọ́ àwọn máa lé wọn máa bì. ẹ sì rí àwọn Yorùbá gan sọ wọn ní tẹ bá rí pélé kan tòrò ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà. anábì sallallahu alaihi wa sallam tẹ̀ ti sọ fún wa ṣáájú táwọn Yorùbá wọn. ó ní àlùmọ́ mi wọn ò ní yé máa bẹ pẹ̀lú oore lópin ìgbà táwọn ọmọ ẹ̀sìn náà bá ti pọ̀ láàrin wọn. torí ti eléyìí báyìí àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam àwọn tìrẹ fi yé wa wípé ká fẹ́ yàwó ká bí ma ń bẹ́ nù sẹ́ẹ̀rí téèyàn máa fi súnmọ́ lọ. torí kíni anábì ní fẹ́ inni mukathirun bikumul umama yawmal qiyama màá fi pípọ̀ yín màá fi ṣe fáàrí níwájú gbogbo àlùmà tó dijọ́ gbẹ̀ndàl qiyama tó dijọ́ gbẹ̀ndàl qiyama torí ẹ̀ al nínú tírà rẹ̀ Ihya Ulumuddin ó ní ká bí ma kọ́ mọ́ pọ̀ ẹ̀ ń bẹ nínú nǹkan téèyàn á máa fi súnmọ́ lọ nítorí pé ẹ̀ ń tá a sè tó ṣe pé ńgbà tá a bá tó ṣe ìnífàárì tànàbì fẹ́ fi wá ṣe níwájú gbogbo àlómọ́ tó ṣe é ṣe níjọ́ gbẹ̀ǹdà kìyàmà ajẹ́pẹ́ ṣíṣe rẹ̀ inú téèyàn á máa ṣe téèyàn á máa fi súnmọ́ lọ́wọ́ bá ní ọ̀wà a ẹ kú oríire o a sì bá yín yọ̀ ẹ kú oríire a bá yín yọ̀ ẹ̀yin tẹ́ bí ma Ọlọ́run bẹ Ẹlẹ́dàá wa kò nílò àwọn ọmọ yín pa ọmọ yín lójú a bá yín yọ̀ ẹ̀yin tó ṣe pé ẹrí pé ti tó yàwó fẹtẹ fẹ́yàwó a bá yín yọ̀ ẹ̀yin tẹ́ ẹrí pé ti tó lọlé ọkọ tẹ́ lọlé ọkọ Ọlọ́run bẹ Ẹlẹ́dàá wa yóò dùn yín nú lórí ìgbéyàwó náà Ọlọ́run bẹ Ẹlẹ́dàá wa yóò jẹ́ kí ìgbéyàwó náà kó kún fún oore àti dáadáa púpọ̀ ẹ rí kí lẹ fẹ́ tìtorí rẹ̀ sọ pé ẹ̀yin ò ní bímọ kí lẹ fẹ́ tìtorí rẹ̀ sọ pé ẹ̀ ní bíjọ ẹyọ kan ṣé nítorí àrísìkì yìí náà àrísìkì yìí ṣe nǹkan tá a lè tìtorí rẹ̀ sọ pé èmi ò ní bímọ àbí ẹ̀ní bíjọ ẹyọ kan lọ nínú àdìsá nàbọ Muhammad sallallahu alayhi wa sallam ó ló ń de èèyàn kan yóò de èèyàn méjì tèèyàn méjì yóò de èèyàn mẹ́ta tẹni mẹ́ta yóò de èèyàn mẹ́rin bẹ́ẹ̀ ni. bákan náà a tún ti rí nínú hadith abdillah ibn mas'ud radiyallahu anhu níbi táwọn Ànábì sallallahu alaihi wasallam ti ń ṣàlàyé fún wa bọ́lá wọn bá ti ṣe máa ń ṣẹ̀dẹ̀ èèyàn. ànábì fi yé wa wípé ńgbà tí ọma tó bá pé ogójì ọjọ́ kẹta nínú ìyá rẹ̀ taba a bá fi ogójì tá a fi kún ogójì tá a fi kún ogójì ó di ó di ọgọ́fà àbí ogójì tá a fi kún ogójì tá a fi kún ogójì ó di ọgọ́fà ogójì ọjọ́ ó kún ogójì ọjọ́ ó kún ogójì ọjọ́ ó di oṣù mẹ́rin oṣù mẹ́rin yẹn ọlọ́wọ́n fẹ́ ẹlẹ́dàá wa ọgọ́jọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa yọ ọ̀ràn màláìkà sí ọmọ yẹn fẹ̀yẹ̀hùn sókò fi ìhìrò yọ fẹ́mi sí lára. ìgbà náà lóbìnrin ó ti máa gbọ́tọ̀ máa ń rú nínú òun wọ̀nyí umaru bi arba'i kalimat ọlọ́run ti pa màláìkà yẹn láṣẹ pẹ̀lú kọ́kọ́ àwọn gbólóhùn mẹ́rin fọmọ yẹn bí katibi rizqihi àkọ́kọ́ gan wọ́n ní kọ́kọ́ arzikiri àti wọ́n ti kó àrísìkì gbogbo wa àwa là ń sáré lọ bá a àrísìkì wa ń lé wa ká ni bíkásìdé rìsìkì wọ́n kó àrísìkì rẹ̀ wà á jẹ́lì yìí wọ́n tún kọ iye ọjọ́ tí ó lò láyé wà á mẹ́lì yìí wọ́n tún kọ sẹ́tí ó ṣe láyé wọ́n ṣe kéyen àwùjáyì wọ́n sì kọ́ ọ lẹ̀ sólórí ibú lọ́mọ yẹn àbólórí rẹ̀ gbogbo ẹ̀ wọ́n ti kọ́ nu àwọn ẹ̀yà wa ọlọ́njọ́ jẹ́ pé dáadáa ni wọ́n kọ fún wa wọ́n ti kọ́ àrísìkì rẹ àrísìkì rẹ kò ní í ṣe pẹ̀lú bàbá rẹ wípé olówó ló bí olówó ọlọ́lá ló bí ọlọ́lá onípò ló bí onípò olùmọ̀ ló bólùmọ̀ wàláhì kò rí bẹ́ẹ̀ àìmọye olówó tí mìjọ́rìtì ọmọ rẹ̀ yóò lò sí wọ́n jogún owó yẹn quite alright ṣùgbọ́n kò ní tọ́jọ́ kò ní tóṣù ẹ wà owó ẹ wà jì bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bá máa ń ṣe torí pé kọ̀kọ́ àkọọ́lẹ̀ kọ̀kọ́ àkọọ́lẹ̀ owó máa wà bàbá wọn tẹ́ ń pè lólówó sóun jogún rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ gbogbo àsọdùn ní ilé lọ bọ́lá ilé lọ bọ́lá bọ́lá ń bá pè ọ lọ́lọ́lá náà ní jọ́kàn máa jẹ́ tani ilé lọ bọ́lá ò sì jẹ́rùn. bákan náà tó máa sọ yìí pé ọmọ ọba ọba ló bí ọba gbogbo àwọn ọba tá a máa jẹun gan tó ti kọ́ pọ̀lọpọ̀ ku ọba ẹ mọ̀ pé gbẹ́bọ níyì náà ni ṣé gbogbo ọmọ ọba níjọba ni ọba lè fi mọ ogójì ṣé ọba méjì ọjẹ ni ọ̀kan náà ni ọjẹ olùmọ̀ ló bó lùmọ̀ àìmọye ọmọ olùmọ̀ tó jólódò ṣé pé a lè sọdún kan máa kọ́ ọmọ lálẹ́ sí gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ ẹ máa kí ó ọmọ yìí ṣe wá fẹ́ yakuri báyìí ọlọ́run yọ akúrí nù àwọn ọmọ rẹ̀ lẹ́nu ọmọ mi sì ń bẹ́tẹ̀ ní kọ́ tí ó ti hàn bóòlù ti hàn bẹ́ẹ̀ ẹ̀bùn ọlọ́ọ̀ni nǹkan ń rí jẹ́ ń kó àwọn míì ní lọ́ba hàn ṣèṣe bí bọ́lọ̀ ń ṣe máa ṣe náà àkọọ́lẹ̀ kálukú ní ṣe lórí rẹ̀ ọ̀dà àrísìkì ẹnìkan sí ọ̀nà fẹ́nìkan fi lówó sóun ló fún lówó ni nàá ok kí ló yẹ kó o ṣe fẹ́ni tọ́fọ̀nà hàn yìí kí kọ́ ọmọ dúpẹ́ fún àfi kọ́ ọmọ dúpẹ́ fún ẹ̀ dáhùn ó dúpẹ́ fún náà ọmọ fi gbogbo ẹ̀yìn gbogbo ọpẹ́ fọlọ̀ lẹ́yìn náà ọmọ dúpẹ́ fẹ́yàn torí man la yashkuri nasa la yashkuri Allah èsì kọ́ ọmọ tán ara rẹ jẹ́ o ọlọ́run ló fún mi lówó èmi ọmọ ẹnìkan kan ọlọ́run ló fún mi lówó ọlọ́run ló fún ọ lówó ṣùgbọ́n sábàbí wà láláì mọ̀ọ́rẹ́ burúkú lọ́dà bí kọ́ wá kí ó nì wọ́n kọ́ ń kí ó òru ọ̀sán àwọn ń bẹ lọ kọ́lọ̀ ń jẹ́ kí kí ó yọ ọmọ yá ọmọ tí ń kọ́ lọ́dọ̀ wa ọwọ́ ayé ọ̀tán nígbà tó wá mọ̀ tán wọ́n á sọ pé ọmọ kí ó lọ́dọ̀ Dr. Lukman Idris ó ní Lukman Idris àfikìlẹ̀ ọlọ́ọ̀lọ́ pé mi kí ó wallahi òkúrọ̀ jọ torí kí ọlọ́ọ̀ kọ́ kí ó bá wò àìmọ̀rí pọ̀ fọ́ mi yàn á dúpẹ́ fọlọ́ lórí oore tó ṣe fún wa gbọ́wọ́ àwọn ẹ̀dá rẹ̀ àwa ní tún gbàgbé lẹ́yìn tá a ti ń dúpẹ́ fọlọ́ láti rántí àwọn ẹ̀dá tọ́lọ̀ fi ṣe sábàbí yìí. wọ́n ní àrísìkí tó bá pè lẹ́ bá ń bẹ̀rù ọ̀pọ̀ kò tó nǹkan lọ́wọ́ mi ẹ̀rù òṣì tí ń bọ̀ ń bà mí kò tó ń tẹ́ létí torí rẹ̀ sí sábàbí kẹlẹ́ níbí ma àbí níbí ju yẹ báyìí lọ nítorí pé ó wá nu hadith al-Qudsi wípé Ànábì sallallahu alaihi ó ní inna ruha نفث في روعي أنه لن تموت نفس حتى تستكمل رزقها فاتقوا الله وأجملوا في الطلب ملائكة جبريل أصوت من أميمي kíkẹ́ lọ mọ̀ dájú pé mi kàn ní kú láyé yìí kárìsìkiri ó tó pé torí náà ẹ bẹ̀rù ọlọ́run kẹ́ ẹ sì máa wá rìsìkì gbọ́nà tó dáa ẹ bẹ̀rù ọlọ́run ẹ máa wá rìsìkì gbọ́nà sọ́dà àmọ́ pé nìkan wàá kù láyé yìí kárìsìkì rẹ̀ ó tó pé kò sí olúwa rẹ̀ tọba rí tọ́pọ̀ ètò ọlọ́run sọ pé ó nínú tọba rí kò tó nǹkan ìwọ̀nba tọ́lọ́run sọ pé ó nínú àmọ́ pé nìkan ni ò jẹ́ kìsì ọ̀pọ̀ rárá o yorùbá ha àwọn ọ̀rọ̀ kẹfẹ́rí pọ̀ nù àwọn àṣà àwọn gbà mí wọ́n ló lọ́wọ́n ọ̀dẹ́ nìkan kọ́mọ̀sẹ̀ níláàrí ṣùgbọ́n ènìyàn ni ọ̀jẹ́ subhanallah ok tó bá jẹ́ bẹ́ẹ̀ sani ọba máa ta láàrú tó bá pé gbogbo alọ́lọ́ kọ pé ádàbí Dangote ta lẹni náà tí ọba máa ṣiṣẹ́ fàgbẹ́fàgbẹ́ tàlẹ́ nínú àti ọba máa sígè ẹ̀yìn tẹ ọ̀n pété wọ́n ti ń sáré káwùsà káwùsà tí ọba sí pé ọlọ́run sa àwọn kan wípé àwọn kan ga àwọn kan ò ní ga tó wọn à ṣé sẹ́wọ̀n pé Mr President náà yóò mọ̀ fọṣọ rẹ̀ ní fa àbí ẹ̀kọ́ ni òun náà ni ó ti jẹ́ cook so ṣùgbọ́n lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa ó ní káwọn kan ga ju àwọn kan lọ akọ́ọ̀lẹ̀ àrídìkì kálukú kò ní í tàsé rẹ̀ ẹnì tí yín pé kó tó di pé kú láyé yìí ẹ rí wọ́n ń pe kínní ní tahdid nasal kíyàn sọ yìí pé mọ́dọ́mọ bíbí dúró pin mi ń bí mama ó máa ń ṣẹlẹ̀ nígbà míì tí èèyàn bá ti bí ma ẹyọ kan ìfẹ́ bíjọ ẹyọ kan lọ ó máa ń ṣẹlẹ̀ nígbà míì tó bá ti rí pé àwọn ti bí ma méjì mẹ́ta mẹ́rin wọ́n làwọn ò bí mama ntọ́dájú òun náà nípa àwọn ọ̀tẹ́ ìsìn Islam wọ́n kó bọ́wọ́bọ́wọ́ bá àwọn mùsùlùmí lọ́wọ́ nípa kábímọ kọ́pọ̀ torí wọ́n ti gbọ́ àdìsàn nàbì sallallahu alaihi wasallam tá a wí tá a ní tá a sọ pọ́ fẹsẹ̀ rìn lẹ̀ ó gún régé o tẹ̀sẹ̀ wọ́jú lùwẹ̀dúùdẹ lùwẹ̀lúùd fẹ̀ ìní mùkẹ́sìrò ń bí kòmọ̀lù ọmọọmọ yọ̀wù màlùkìyàmà. nígbà tí wọ́n gbọ́ àdéhùn yẹn oníkálukú náà lọ mọ̀ pé kárìn ká pọ̀ yíyẹniyẹni nítòsí dájú ni pé lágboolé yín nídìílé yín ní ìran yín tẹ́ ẹ bá pọ̀ wọ́n dájú pé agbára ni ẹ rí i pé ìwọ̀nba làwọn ará àta fi í soge ìwọ̀nba lẹ́bùkátà ẹlòmíì tẹ́ bá ní ṣíṣe ẹni tó bá wù kó wá ẹni tó bá wù kó má wá ẹ̀yin kan ti ṣe kí ni ẹ ti tó bọ́mọ yín kan bá ń wá ràn lọ́wọ́ ẹ ní sáláì rẹ nìkan nù sílé yín nínú fámìlì yín tó wà ní agbọn bíi tẹ̀ ti ń wá ràn lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni tọ́mọ yín kan tó bá ní àfojúsùn kó n fẹ́ lọ síbi kan àtún ní sáláì rí ẹnìkan nínú àwọn àbáta yín yẹn tó ti wà ń bẹ̀rì torí rẹ̀ kárìn ká pọ̀ àwọn ọ̀tẹ́ẹ̀sì Islam bàtàwọn ti wá rí i pé táwọn bá ti gbọ́rọ̀ ànábì àìfi ṣeré gbogbo ní táwọn àbí bá ti sọ àmọ́ tẹ̀lé torí pé alájẹ́ mùsùlùmí kí ló sọ àdé mùsùlùmí torí pé à ń tẹ̀lé alkitabu wa sunna ànábì wa ni ẹ máa fi àwọn ìyàwó tẹ ẹ nífẹ̀ẹ́ sí tí wọ́n sì jẹ́ bímabíma ọ̀rọ̀ kan wá ń bẹ láàrin yẹn tí wọn ò wí àmọ́ tó ti yé gbogbo ńlá kàyí ẹ máa fẹ́ àwọn ìyàwó tẹ nífẹ̀ẹ́ sí tí wọ́n sì jẹ́ bímabíma torí pé mi ò fi pípọ̀ yín ṣe fáàrí ẹ sì máa bímọ kọ́pọ̀ ìtumọ̀ rẹ̀ ń bẹ láàrin màá fi pípọ̀ yín ṣe fáàrí níwájú gbogbo àlùmọ̀ yòókù tó bá dijọ́ gbẹ̀ndà òkè yánná torí pé dájú pé ànábì wa lẹ́ni tí ó lọ́mọ lẹ́yìn tó pọ̀ jù so ìwọ náà ló bímọ èmi ó bímọ òun náà ó ìgbà táwọn ti rí bẹ́ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ pé ah, ẹni tó bá mọ̀ ti bímọ tó bá mọ̀ pọ̀ ẹkọ́nọ́mìkì <laughs> wọn àmọ́ ní dà ẹkọ́nọ́mìkì wọn ò ní dà o bákan náà nítorí dájú ni pé gbogbo ìjọba tó bá fi lè fa àwọn èèyàn lẹ̀ tó máa ń bímọ báyẹn à orílẹ̀-èdè yẹn ò ní rọrùn gbé o orílẹ̀-èdè yẹn ò ní rọrùn gbé astima ìpè dájúdájú wọ́n ti fi léyìí wọ́n ti fi rí àwọn ìjọba kan mú bí ìjọba China kọ́dà wọ́n ti ẹ̀ wípé ọkùnrin kan obìnrin kan ọmọ kan tí ẹ bá fi lè bíjọ ọmọ kan lọ ẹ dáràn ní China mo rò pé àwọn náà ti release ẹ díẹ̀ báyìí àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ bíi kílì omi bíi kílì ọmọ àrí wọ́n ṣẹlẹ̀ ní China ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́dún kan tí ò tí ì pẹ́ jù nígbà tí ilẹ̀ mì àwọn aléwó ó tún wá mì lójú mama nígbà táwọn èèyàn wà lẹ́nu ẹ̀kọ́ sẹ́ táwọn ọmọ iléèwé wà níléèwé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ wẹ́wẹ́ ló kú dànù àwọn bàbá màmá àwọn náà wá sí àwọn iléèwé níbi táwọn ọmọ ti kú ọmọ tá àti ẹ̀rọ kù rẹ̀ bóò ló ti ṣèṣe jẹ́ wọ́n á káwọ́ lórí wọ́n ń sunkún nítorí wọ́n ti bà tiwọn jẹ́ tán wọ́n ti lẹ́ẹ̀ gbọ́dọ̀ bíjọ mẹ́yọ̀ kan lọ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn nígbà tá a ti rí pé ní obìnrin míì sì lọ yọ àpò bí rẹ sọnù tìláyé ń bí o ọ̀wọ́ táwọn fẹ́ nípa ọmọ làwọn ti bí ẹ rí i pé ní China wọ́n ètò bímọ bọ̀rọ̀bọ̀rọ̀ nítorí pé wọ́n máa yẹ̀ wò sí ọkùnrin ni àbóbìnrin ó lè jẹ́ pọ́kọ àtìyàwó yẹn ọmọbìnrin làwọn wá jẹ òun náà ní pé bẹ́ẹ̀ náà làwọn ẹni tọ́jọ́ pọ́kùnrin làwọn wá wọ́n wá bí ẹyọ kan tíjọba fọwọ́ sí wọn ẹyọ kan tíjọba fọwọ́ sí wọn ìjọba tó náà gbọ́dọ̀ bí ẹyọ kan lọ wọ́n wá gbàgbé láti sojú sí rẹ̀ bó ti ṣe yá àti bó ti ṣe tọ́ kó mú ilẹ̀ lọ́wọ́ kọ́ mọ́ mi àbẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ irọ́ lásán kọ́ má jẹ́ kí òjò kọ́ rọ wá bí wọ̀ sí kílẹ̀ ọmọ rí àbẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ àwọn èèyàn wá ń kú àwọn ọmọ wẹ́wẹ́ náà ń kú kálukú wá ń ṣépè fúnjọba pé ìjọba àdánù ìjọba alákòóbá ìjọba òfò gbogbo ẹ̀ náà ṣe déédéé nítorí pé ní ìsìn wọn ti bà tiwọn jẹ́ báyìí ọwọ́ ọmọ ẹyọ kan tó ní ọ̀dà bàbá àti màmá tó máa wọ́n kù ọmọ ẹyọ kan àwọn náà ti pé seventy ìyàwó one sixty seven náà mọ̀ pé wọ́n tún bí mi tó o ti tán àbí o ti tán o ti tán nìyẹn torí ẹ̀ wọ́n rí àwọn China yẹn mú lágbọn abẹ yẹn China ń wò yí pé tó ń bá fi àwọn èèyàn lẹ̀ fún ọmọ abímá ah! China ò ní gbà wọn mọ́ irọ́ lásán yóò gbà wọn bàjẹ́ ẹ mọ̀ pé exaggeration ó wà fáwọn èèyàn gbogbo àwọn àìsíà ẹ má bímá nǹkankan ó wá lọ́pọ̀lọpọ̀ látọ̀dọ̀ àwọn òyìnbó ni torí pé àwọn òyìnbó tẹ rí yẹn àwọn ayé ni wọ́n mọ̀ nítorí pé ayé náà làlùjẹ́ nà wọ́n bí ilé ayé ti ṣe jẹ́ ọgbà ẹ̀wọ̀n fún mùsùlùmí ayé jẹ́ àlìjánà fún káfìrì. àdúnyà sijnul mu'min wa jannatul káfìrì. àwọn òyìnbó yẹn ni wọ́n wọ́n ṣèwádìí wọ́n lẹ́nìkan ẹkọ́nọ́mìsì ni ó tún wá jẹ́ pásítọ̀ ó lọ àkọ́kọ́ ẹni tó kọ́ bẹ̀rẹ̀ ajé a bí yẹn bá ti pọ̀ jù ilé ayé ò ní ṣe gbé má àwọn èèyàn ọ̀kúpáì gbogbo bíkíbi oúnjẹ tá à ń sìn produce kò ní ká àwọn èèyàn bí wọ́n ti ṣe pọ̀ tó a jẹ́ pé disaster ṣẹlẹ̀ sáwọn ìjọba àwọn ìjọba ò ní lè control àwọn èèyàn má a jẹ́ pé kíjọba kó ti máa wọ́nà láti máa dín àwọn èèyàn kù lágbọn pé ẹ má bímọ kọ́ pọ̀ ọ̀dà wọ́n sì rí i pé ìṣẹ̀lẹ̀ kan tún ṣẹlẹ̀ ní Europe nígbà táwọn ti bẹ̀rẹ̀ sí ní ti àwọn oríṣiríṣi ẹ̀rọ oríṣiríṣi ẹ̀rọ tí wọ́n fi ń ṣe nǹkan àwọn robot wọ́n ń dínkù èèyàn factory ní ìsìn tó nídìí láti gbìyàn five hundred látàrí àwọn ẹ̀rọ oríṣiríṣi tí wọ́n ti rọ àwọn rọ́bọ̀tì oríṣiríṣi tí wọ́n ti create ẹ rí i pé nígbà míì factory tó ẹkọ́ gbà yẹn five hundred yẹn ó lè má gbàjọ yẹn fifty lọ àwọn èèyàn wá surplus tí wọ́n àrí tẹ́ torí ẹ̀ ṣèjọba pé gbogbo wọn náà níjọba lè produce owó fún lóṣooṣù so wọ́n bẹ̀rẹ̀ sí ní ronú pa pé téèyàn bá ti pọ̀jù wàhálà ni torí rẹ̀ òyìnbó ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ni wọn tó bá ti bímọ méjì mẹ́ta ó ti tó èyí tó bá bímọ tó pọ̀ gan ló bí mẹ́ta tó ń ti wí pé àwọn náà ti wá rí oríṣiríṣi aburú tó wà ń bẹ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ European countries ẹ rí i pé ọmọ onílẹ̀ ó ti kéré sálejò nítorí pé ọmọ onílẹ̀ àwọn ọ̀pọ̀ sí má ọ̀wé ìjọ ti bí náà lọ́wà àlejò ni wọ́n ń gbà wọlé wọ́n lè sọ pé eh, visa lottery wọ́n lè sọ pé green card àbáyá blue card ẹ sá máa wọlé ẹni tó rí ẹ bá pé ẹni tó máa ti ń ṣe ẹni tó nímọ̀ àfẹ́ gbà wọ́n á fún wọn ní citizenship kí ló dé tẹ fẹ́ fáwọn citizenship ẹ̀yin ẹsẹ̀ bímọ wọ́n pe ọmọ ní haramu fẹ́yìn subhanallah ẹ̀rí kẹ́nìtì wọ́n ṣe ìwádìí kan lẹ́nu ìgbà tí olórí amẹ́ríkà ti sìn débẹ̀ joe biden wọ́n ya máàpù amẹ́ríkà wọ́n wá ya bọ́ǹkà àwọn èèyàn funfun funfun bí wọ́n ti ṣe pọ̀ tó ní stéètì kọ̀ọ̀kan nínú American states wọ́n ní for the first time in history àwọn tí kìí ṣe òyìnbó ti pọ̀ ju òyìnbó lọ ní nọ́mbà ní ìsìnlẹ̀ Amẹ́ríkà kí ni wọ́n ń pèpè lọ sí di àwọn òní sọ jáde ni ẹ̀yin funfun funfun ẹ̀ má jẹ́ wọ́n gba gbogbo nǹkan mọ́ wa lọ́wọ́ ẹ̀yin náà ẹ̀ máa bí ma ẹ̀ máa tẹ̀ náà sọ ẹ̀ máa bí ma subhanallah nítorí pé àwa ọ̀dọ́ ti wá ní family planning ti ta o ọ̀dọ́ ti wá ní ọmọ kó pílìsì yẹn wá o àwọn kì í lò ó títí di ọ̀la ní England obìnrin kan wà tí ń gbẹ̀bùn nítorí pòun ló bímọ tó pọ̀ jù nígbà tó gbẹ̀bùn ló nígbà tó bímọ tó rí bíi thirteen wọ́n tún ní sí ẹ̀sìn mi báyìí ni ó lè rárá o àwọn ń bá tẹ̀sán mélòó ni wàá wá bí tó bímọ mẹ́rin ó ní ìyá mi ò bí ju mẹ́ta lọ ẹ pa mí ni ẹ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ nítorí tọlọ so eléyìí túmọ̀ sí wípé fòpin tọmọ fífi yẹn kò sí nù lànà ìsìláàmù kò fara mọ́ nítorí pé tọba ló fòpin tọmọ fífi ìwọ kúkú máa ń tí ó ṣẹlẹ̀ sáwọn ètò òtìbí náà kí lọ́ọ́ mọ̀ tó lè ṣẹlẹ̀ sí ètò òtìbí kọ́lọ̀ ń jẹ́ kí dáadọ́ máa ṣẹlẹ̀ sí wa ẹ sì rí inú àyà kan tó síwájú ẹ má pa àwọn ọmọ yín nítorí òṣìṣẹ́ wàánu ẹ̀ àyà mi tún sọ pé ẹ má pa àwọn ọmọ yín nítorí òṣì eléyìí tẹ́ ń wò kó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú ẹ má wàá gbàgbé kọ́ lọ́n sọ pé wa ma min dabbatin fil ardi illa ala Allahi rizquha gbogbo nǹkan tí rìn lókè pẹ̀ yìí ọ̀dọ̀ ọlọ́run lárìsìkì rẹ̀ wà lárìsìkì ọmọ òsì lọ́dọ̀ bàbá o tọmọ òsì lọ́dọ̀ ìyá o tí bàbá òsì lọ́dọ̀ ọmọ o ẹ bá yé tó fi jẹ́ pé overtake alhamdulilah Baba mi ò tí ju forty five lọ ọmọ ti overtake ẹ̀ báyìí òkè ọgbọ́n ò lọ́mọ dá sí ní ìsìn bàbá títí dòní bàbá mi ò tí ní one million ọmọ sì ti di ẹni tó ní four hundred million naira nínú àkáǹtì kí ti yàwó yàwó <laughs> iṣẹ́ halal lọ́mọ ń ṣe wàláhì ọmọ ti ní four hundred million bàbá rẹ̀ ò tí ì ka one million rí láyé yìí ó kì ọ̀nà owó lọ́mọ gbà bàbá wa ní èmi mo dìídì ṣàdúrà fún ẹ ṣe fúnra rẹ náà àlọ́lọ́ ti kó àrísìkì ti kálukú ṣùgbọ́n lọ́wọ́ bá títí máa ń ṣe nìyẹn ẹ sì máa wò bàbá mi bímọ mẹ́ẹ̀ẹ́dógún ọmọ mẹ́ẹ̀ẹ́dógún tó bí yun ọmọ tí wọ́n bí sìkẹ́ẹ̀ẹ́dógún lọ́lọ́run fi ṣàánú gbogbo ọmọ yòókù. òkè tí bàbá yẹn bá sọ pé ìní bí ju méje lọ ńkọ́ tákọọ́lẹ̀ wọn ò ní ní sì ń bẹ lórí wọn tani ọba ṣàánú wọn ará àtàní ọ̀yà jẹ. ọ̀pọ̀lọpọ̀ tí ń fọ́nù pátápátá lónìí pé ẹ à dé ṣòkòtò rẹ kó lé o ẹ fètò sí kó jọra wọn o ìyá ẹ mélòó la ti bíbà méjì ẹ yà tètè sọ pẹ̀lú bàbá o nọ́ọ̀sì tí ń kọ́ ń kọ́ kúkọ́ òun ó ń gọ́ ọmọ kẹjọ ní lọ́dọ̀ ìyá rẹ̀ wọ́n sì ní gbòòsì bímọ méjì ó ti tó abẹ́rẹ́ rí ká ó ní Madina anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn kánú àwọn tí wọ́n dọ̀ ọmọ Saudi ni àwọn dúdú bíi wáyé ni àmọ́ wọ́n dọ̀ ọmọ Saudi bàbá yẹn àti ìyá yẹn wọ́n ti dàgbà bàbá rí sẹ́ẹ́ ó sì ṣiṣẹ́ gan fẹ̀yìntì àwọn ọmọ wọn mẹ́ta ni wọ́n bí àwọn ọmọ yìí ti dàgbà àwọn ọmọ aspira ń dọ̀kan láti Madina báwọn lọ Mẹ́kà láti lọ sí umra ojú ọ̀nà ni títà dé bá àwọn ọmọ yìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta kú lẹ́ẹ̀kan náà ni nínú ìjàmbá ọkọ̀ àwọn nìkan náà sì lọ́mọ mẹ́ta sí bàbá wọn bí àti ìyá wọn ìyá wa jẹ́ pé òun tiẹ̀ wọ́n ti bá a ṣe àpòbí rẹ̀ bákànbàkàn látàrí pọ̀wọ́ tá a fẹ́ bí náà nù. walhamdulillah àwọn ọmọ ọlọ́wọ́ bò tí wọ́n yàn kù wọ́n dàgbà lójú wọn àwọn náà ń sáyé àwọn náà ń gbé mọ́tì wọ́n ń travel akíní kí tí ọmọ bàyá lẹ́rù sí pé eré tí àwọn ọmọ ọmọ tiẹ̀ náà lọ. orí ọmọ lọ tán sí i kò rọ́mọ ọmọ tiẹ̀ tọ́ ìyá nìsín pẹ̀lú ní wọ́n ti ṣe sápò òbí tiẹ̀ kò sí òpù fún ọmọ. bàbá òun tó ń ti kó ti súnmọ́ sẹ́fúntì òun tún ti rapa kó wọ́n fẹ́ lómi. tani nǹkan ṣe jù ìyá ni o kọ́lọ́ ń sànù wa torí ẹ̀ ẹ̀sìn wa ẹ̀sìn Islam ó sì wá lójú kòkòrò láti jẹ́ni tó ṣe pé á pọ̀ lọ́mọ ó sì ń fẹ́ káwọn mùsùlùmí kí wọ́n tàn ká níbikíbi ìsìláàmù fi ọmọ ní ìdẹ̀ra ńlá àjùlọ ńlá eléyìí tó lọ́wọ́ bá máa ń ṣe fáwọn ẹrú rẹ̀ káwa sọ fáwọn èèyàn yìí pé ẹ fòpin sọ́mọ bíbí ẹ tí gbọ́dọ̀ lóyún mọ́ eléyìí tako àdámọ́ ọmọ èèyàn gan bá a bá rí ewúrẹ́ tó wáá jẹ́ pé àwọn ewúrẹ́ wọn àwọn abo ewúrẹ́ nìkan la ní kò sóòrù kan lé àwọn ewúrẹ́ ń bẹ so wọ́n mẹ́lẹ̀ tẹ́ ń fún wa ní búrẹ́dì àti bọ́tà tẹ́ ń po bọ́ǹbìtà àti mílìkì fún wa bí omi ẹ̀rí kí wọ́n jà kún wọ́n máa wá àkọ́ká ṣé wọ́n kàn fẹ́ rákọ̀kún kíra wọn pé sẹ́yìn náà ń bẹ lásìkò yìí lásán ni àwọn náà ó gbìyànjú láti fẹ́ àwọn fẹ́ sábì amaláyé tàwọn náà ni kékeré ni káwọn wa máa dá wà subhanallah kátó wá pọ̀ mìíyàn ó gbìyàn pátá àdámà rẹ̀ ní kó fẹ́ bímà ẹ sì rí i pé ìfẹ́ bímà àbọ̀kan tí mo ti bí ti tó òǹgá takò ẹ̀sìn Islam Islam tọ́lọ́ ọba yọ́nú sí kọ́ máa jẹ́sìn fáwọn ẹrú rẹ̀ tàbá wà wò wò á sí ọ̀pọ̀lọpọ̀ ẹ fòpin sọ́mọ bíbí ẹ má fi màmá ẹ má fi màmá àwọn ọ̀tẹ́sì Islam àwọn ní máa polongo rẹ̀ tí máa palantia rẹ̀ fara yìí à nítorí pé ní ìsìn yẹn wúru nàìjíríà wa ta wà náà nà ó ṣé báwa ń sọ pé apọ̀ apọ̀ apọ̀ sọ́hàn náà àwọn lè hàn bòmí kò tí ì hàn lẹ̀ yorùbá wa yìí dáadáa torí ọ̀nà tá a gbà tá a fi débì lónìí ń lè mú mára mo padà sọ fún àwọn tá a jọ wà nù ọkọ̀ pé áá kí ló dé mo ti ẹ̀rí nìkan tán pọ̀ bí ìgbà tán gba bára wọn ni bẹ́ẹ̀ ni àdáwò à ń bọ̀ mo rí ibìkan tí wọ́n ti ń ṣe gbà fún akíní kan àkàràmọ̀kọ́ wa mo ní ká bá kọ́ mọ́sálásí tó bá tó báyìí táwọn èèyàn sì wà wọ́n wà kọ̀ọ̀kan ní kún ni àbẹ́ bàbẹ́ kò ní kùn tó dáwà mélòó náà ni nílẹ̀ Yorùbá wa yìí ẹ bóyá tá a bá lọ sí irú Kánò tá a lọ ru Sokoto tá a wá ru Jos a inú yẹn ọmọ adádùn fún yẹn jẹ mùsùlùmí la ilaha illallah àwọn kẹfẹẹrí gan pé káì kí làwọn wá dé lùi àmọ́ lọ́dọ̀ tí inshàlá tiwa náà yí padà sí dáadáa fẹ kó gbogbo ẹni tí ń kọrin gbà fún ṣètọ́ni òun náà padà máa ṣe Allahu akbar bi idhnillah padà bá ṣe wá pọ̀ náà àmàlẹ́kà lọ́lọ́run sọ̀kalẹ̀ àbẹ́mi ní bímọ ìwọ náà bímọ sá kálẹ̀ ń sá sí níbo lẹ́ ń sá lọ mọ̀ ń béèrè ni fa ilẹ̀ tẹ̀sẹ̀ ọ̀bùn níbo lẹ́ ń lọ dẹ́ẹ̀ bímọ. ó ní bíkọ́sì ìyàwó ń gbà tó bímọ ń jò ní charges hospital yẹn pọ̀ èèlò gan wọn charge ó ní fifty thousand fifty tí ò tówó tó fi ra dátà láàrin oṣù mẹ́ta lẹ́yìn pé ó dídí ọmọ màní ẹ̀ ẹ̀ máa túmọ̀ ọmọ ni ó dídí ọmọ ẹ̀yin ọmọ yìí dé ibi ìfẹ́ bímọ ìfẹ́ bímọ ìfẹ́ bímọ bóyá ọmọ ẹyọ kan tó yẹ pé yóò jẹ́ waladun salih yad'u laka ba'da mawtik bóyá o ti ṣekú pa. tora olùmọ̀ á sọ pé kápẹ́ yẹn bímọ tààtì pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run àní sálẹ̀ rí ọ̀kan ṣoṣo nínú àwọn ọmọ tí ó jẹ́ waladun salihun yad'u laka ọmọ rere tí ọmọ ṣàdúrà fún nítorí pé tí ọmọ bá jẹ́ táàtì tí gbogbo wọn jẹ́ ọmọ burúkú tí wọ́n bá ṣàdúrà fún ọkùnrin ní bọ̀ ìtumọ̀ wa waladin salihin yad'u lahu ọmọ rere tí máa ń ṣàdúrà fún ọ̀dà tí a ti mọ̀ bá ti ṣiṣẹ́ lórí ọmọ rere ń báyìí sọ́yẹ́kí tó bá ṣàdúrà fún wa yóò bá wa lẹ́yìn fún wa àti mà torí ẹ̀ ìsìláàmù ní kẹ́ bí ma tí n bá bímọ tọmọ pọ̀ àwọn bọ̀ wá ṣùbà ọmọ mẹ́jọ wọ́n tẹ̀lé mi bàbá kan ọmọ mẹ́wàá tẹ̀lé àwọn ṣé áàpù mọ́ṣáláṣí òkun òkun alihamudulilayi torí àwọn ọmọ kéékèèké tẹ rí yẹn ẹ̀yin náà ni ó padà dà púpọ̀ àwọn ọmọ náà tún bímọ náà bẹ́ẹ̀ àwọn asọ̀pọ̀ akéré akéré ń bọ̀ kódà kó ṣe pé àwùjọ tá à ń gbé ògédè mùsùlùmí ni anábìíní ẹbí ma báwo wá ni a tún gbé pẹ̀lú kèfèrí tí wọ́n ń wò pa àwọn pọ̀ jù wá lọ. torí di eléyìí ìsìláàmù ń fẹ́ ká bímọ o àwọn olùmọ̀wá níbi tí wọ́n ti máa ń ṣèpàdé láti wo ìdájọ́ òfin ṣẹ̀ríyà nípa gbogbo àwọn nǹkan ọ̀tún ọ̀tún ọ̀tún tó bá súyọ ní مجمع الفقه الإسلامي في رابطة العالم الإسلامي لمكة ẹnu wọn kò lórí wípé mo fòpin sọmọ bíbí haramu nínú ẹsìn islam bóyá nítorí èyí tí mo bí ọ̀pọ̀ àbẹ èyí tí mo bí ti pọ̀ tó haramu nínú ẹsìn islam nítorí kèé kúkú ṣe gbogbo ìgbà tó ọba lọ fẹ́ bímọ náà lọ́rọ̀ ọmọ bí ọlọ́ọ̀ni ó fún yàn lọ́mọ ńgbà ọba wù ọlọ́ọ̀ni ó fún yàn lọ́mọ tó bá fẹ́ àmọ́ kẹ́mi fúnra ara mi ọwọ́ á sọ pé mi ò fẹ́ bí màmá mo fòpin sí mo dínà rẹ̀ bí kọkùnrin oníkó ń fún un lábẹ́rẹ́ kan tí àtọ̀ òun ò fi ní bí màmá bí kóbìnrin náà sọ pé kí wọ́n yọ àpò bí òun sọnù òun ò fẹ́ bí màmá haram nínú òfin ọlọ Islam ò fara mọ́ ọ̀dà tó bá jẹ́ bá Islam wa ó ní kẹ́ ẹ mójútó ọmọ bíbí o nínú àwọn ọ̀nà tá a fi máa mójútó pàǹbìmà nínú ọ̀nà tá a fi máa mójútó pàǹbìmà tó ní jẹ́ pàwọ́ la gbégi dínà ara wa tá à ní jẹ́ pàwọ́ la ṣera wa òun náà ni tí ọkùnrin bá ń bá ìyàwó nǹkan alákọ̀ọ́kọ́ tí ọkùnrin bá ń bá ìyàwó rẹ̀ lò ọ gbọ́dọ̀ ṣàìdá sí ìyàwó rẹ̀ la àyàfi tí ìyàwó rẹ̀ bá ní kọ́ ọ má dà sùn la orúkọ ẹ sọ ọ gbọ́dọ̀ ṣàìdá sí ìyàwó rẹ là àfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ tó bá jẹ́ pé ìyàwó ló ní kó ọmọ dà sóun la tí ìwọ náà sì gbà fún ajẹ́ pé ìgbà náà lóòótọ́ ní dà o àmọ́ al ó ní kí gbogbo ìgbà tó o bá ti ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó rẹ kó dà sí la ètò túmọ̀ sí pé kò sínú nǹkan tí Islam tó ní kọ́ ọ máa ṣe ike kọ́ máa lo kọ́ńdọ̀m ala ńgbàtọ́ jẹ́ pé ìyàwó rẹ̀ ń tẹ̀ sí pé HIV positive patient ni wà àti ìyàwó rẹ̀ kí ló fẹ́ máa kọ́ńdọ̀m láì dá ara rẹ̀ sí pé kìnnì. sọ Islam sọ pé o gbọ́dọ̀ ṣàìdá sí ìyàwó rẹ̀ la àfi tíyàwó rẹ bá yọ̀ǹda wípé má dà sí mi lára torí pé ẹ̀tọ́ rẹ ni kò dà sí lára tóun bá ní má dà sí mi lára lóòótọ́ ní dà sí lára èyí tó túmọ̀ sí pé gbogbo ògbà tí ẹgbà ti ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó yín lẹ́yìn láfojúsùn pé kẹ́ eléyìí ọjọ́ ọ̀kan àmọ́ o kámọ̀ ìkọ́tọ̀ kẹ́ ẹ láti dà sí yín lára lópin ìgbà tí ọkọ àti ìyàwó bá ti jọ mà á gẹ́gẹ́ bí àwọn sàhábà radiyallahu anhum bí wọ́n ti ṣe máa ṣe láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bí kí wọ́n máa ní ìbálòpọ̀ pẹ̀lú àwọn ìyàwó wọn ṣùgbọ́n tó ṣe pé wọn ò ní dà sí àwọn ìyàwó wọn lára òde ni wọ́n dà sí gbàtọ́jọ́ pọ̀jọ yé wọn. àwọn Yahudi máa ń bú àwọn sàhábà nígbà yẹn wípé àyè máa dà sáwọn ìyàwó yín lára ẹni tí ó dà sí ìyàwó rẹ̀ lára yẹn ní ti ń sẹ ni wọ́n ń pè ní wọ́ọ̀dùn sọ̀gìyìr pípa àwọn ọmọbìnrin sáyé tọ́jẹ́ pípa kékeré anábì sallallahu alaihi wasallam fi hàn pé kìí ṣe ìpa ọmọ sáyé kìí ṣe ìpa ọmọ sáyé yẹn ni pé tí bùkátà bá wà fún ìsìláàmù gbà ká ṣe nǹkan míì kí ìsìláàmù ní ká tún ṣe nítorí ká lè bá a máa wà ń kó pàǹbí ma ká sì máa bí ma òun náà nípa ẹ̀yin ọkùnrin o ẹ gbọ́dọ̀ tẹra yín lọ́dà o ẹ lè jẹ́ni tí ń bímọ ní ìgbà tẹ bá tẹra yín lọ́dà anabi sallallahu alaihi wa sallam ó kọ̀ fún wa láti tẹra wa lọ́dà ó wà nínú ẹgbà wọrọ látọ̀dọ̀ abdillah ibn mas'ud radiyallahu anhu ó ní kunna naghzu ma'a an-nabiy sallallahu alaihi wa sallam laysa lana nisa àwọn jẹ́ni tí máa jagun pẹ̀lú ànábì Muhammad sallallahu alayhi wa sallam nígbà tá a ti níyàwó. àwa wò pé ogun jíjà yìí ìṣe lápẹ́ lórí rẹ̀ tí nǹkan kan ò sì ní í dí wa lọ́nà láti máa kópa nínú kájagun lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam àfi kọjá pa níyàwó. torí tí ti níyàwó ìyàwó ọmọ pín èrò èèyàn sí ọ̀nà kínní ọ̀nà kejì tá a bá ti níyàwó á lè jẹ́ jagunjagun tí ó pẹ́ lójú ogun فقلنا يا رسول الله أو تقول النبي صلى الله عليه وسلم ألا نستخصي أيها يندفوا كترا ولد بي ẹjẹ afa ìpọn wa dànù ẹ mọ̀ pé tó bá ti dẹrù ẹ wò ẹ kí ló tún dọmọ mọ ìdí ọkàn máa lé ní kò ní dọmọ subhanallah ẹ̀rí káwọn sàhábà wọn gbọ́n pípọ̀ wọn gbọ́n pípọ̀ àwọn ọmọ béèrè fún tó ṣe nǹkan yàtọ̀ sáwọn ọmọ oníkànnàkànnà láyè sí ọmọ mi kàn rí i pé òun dàgbà ni wọ́n á rí i pé ọmú òun wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ wọ́n bẹ̀rẹ̀ sí ọ́ àwòrán rẹ̀ nu dínkì fún ọkùnrin màní mi ṣé ọkùnrin máa gún mu ni sọkùnrin máa gún mu ni kọ̀mọ̀ káwọn ọkùnrin náà bóyá táwọn náà bá ti ń dàgbà bóyá ọmọ wọn kàn lè shoot out díẹ̀ lọ́ba mọ̀bẹ̀ lọ́ba gé ìdànù kékeré ìníjọ́ sọmídòbí ẹ bá pé tó bá jẹ́ kó bi bàbá màmá rẹ̀ léèrè bàbá rẹ̀ ó tiẹ̀ lé sọ fún pé à irú ẹ ti tẹ̀mí rí o má parẹ́ o má parẹ́ sí mi lọ́rùn o. subhanallah torí àwọn sàhábà yìí àwọn sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé ẹ dákun ṣé a lè tẹra wa lọ́dà ká fa ipa wa dànù. subhanallah tó wọ́n bí Ànábì bẹ́ẹ̀ fanahana an lẹ́gbọ̀dọ̀ dáwọ́ muttafaqun alayhi al-imam al-bukhari àti muslim ló gbà wá. ẹ dákun kí ló dé tí wọ́n fi ní kí wọ́n má ṣe bẹ́ẹ̀ torí kí wọ́n lè bí mani torí kí wọ́n lè bí mani. ìdùnnú làwọn ló tó kún ní an abdullahi ibn abbas wọ́n ní hibru hadhihi al-umma olùmọ̀lánú àlùmọ̀ yìí àwárí abbas tọ́jú bàbá rẹ̀ jókòó wọ́n á rí ọ̀dọ̀ abdullahi wọ́n ti gbà dé ìsìwà inú bàbá ó dùn àbí òní dùn yóò dùn náà yàtọ̀ sí wọ́n tó ti fa ìpín rẹ̀ dànù pé ah, ọmọ tí n bá bí láyé yìí kò bá dàbí Ibn Abbas níbo ló ti wá rí o kúkú rọmọ nígbà tó o sánà kó o bí ma ilé ìjẹba bákan náà àwọn olùmọ̀ẹ̀sìn Islam wọ́n ní kí ló dé tó fi ní kí wọ́n má tẹ̀ra wọn lọ́dà wọ́n nítorí pé tó má fi lè tẹ̀ra wọn lọ́dà wọn ò ní bímọ ambọ̀sibọ́sí pàtẹ́ sọ pé wọ́n bímọ yọ pọ̀ bẹ́ẹ̀ bá sì ti bímọ kẹ́ ẹ pọ̀ mùsùlùmí ò ní tó nǹkan ọwọ́ ẹ̀yin tẹ́ wà náà ni kẹ́yìn bá ti lọ ajẹ́ pé ìsìláàmù ti parí nù. Ṣèbá àwọn bàbá tiwa wọn ò gbà láti má jẹni tí ò ní fọmọ sáyé tẹ́bí làwọn fi ń jẹ́ mùsùlùmí náà lórí ìsìláàmù lónìí pẹ̀lú àánú ọlọ́ táwọn bàbá kálukú ọ̀bá bí wa ń kọ́ mùsùlùmí ó wà ó pé wọn ò ní sí o àmọ́ tí gbogbo wa yóò kún wa àní kún wa ṣèwà wọn ta ni wọn náà fẹ́ fi kún mùsùlùmí ta ni wọn náà fẹ́ jẹ́ sábàbí tó náà fi kún nọ́mbà mùsùlùmí. bákan náà nígbà tó ń kàn yín ọba sì ti tó nǹkan níwájú àwọn kèfèrí. ibi táyìn ti ń ronú nípa fẹ́ fi kèfèrí sóúnjẹ alẹ́ wàláhì wọn ò fi sóúnjẹ àárọ̀. nítorí ẹni tí ọba ti pọ̀ wọ́n lẹ̀ tó mẹ́ta ẹ̀ ń pera yín mẹ́ẹ̀ẹ́dógún tálẹ̀ fẹ́ dókùkù lajà mọ́. ibi táyìn ti ń tàdí mẹ́yìn wọ́n ti palẹ̀ yín mọ́ torí pé pọ̀ àmọ́ tẹ́ ẹ bá pọ̀ ẹ rí pẹ́lú ọmọ bá a ọ̀tá yín ní ìsìn tó bá pẹ́ tó nǹkan táwọn èèyàn bá pọ̀ ní ìsìn lápèjúwe kápẹ́rù kánù ní ìsìn ìjọba sọ pé tó bá di ọjọ́ júmọ̀ ẹnìkan kan gbọ́dọ̀ lọ mọ́sálásí láti lọ ṣe júmọ̀ tí wọ́n lè ṣòfin rú rẹ̀ nàám ọ̀dà nírú Àkúrẹ́ tí wọ́n bá ṣòfin rú rẹ̀ sẹ́yìn kàn máa fapá jánu náà ni ẹ mà dáhùn ma àmọ́ pàpà jánu ni sábà ṣe irú ẹ̀ ń kánù ìlú ọ̀dàrú o ẹ jẹ́ fún yín sáǹpù mi ṣé bí ẹ mọ àwọn sàhábà abẹ́ mọ wọn sọ̀rọ̀ ẹ wa ni wọ́n àbọ̀ ta wa hmm? ọ̀rẹ́ wa ok tẹ́nìkan bá ń bú sàhábà nílẹ̀ Yorùbá yìí tó lè mú jẹ àbí ò lè mú jẹ yóò mú jẹ yóò tún mú mi sí i ẹnìkan bá dánrú ẹ wọlé àwùjọ àti yóò mú jẹ eégún rẹ̀ ó dé èèyàn kọ́dà ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nílẹ̀ Yorùbá ń bì àwọn kan gbé hárí pé àwọn sọ̀hábà ló kù táwọn máa bú kọ́dà ọ̀kan tó sọ pé wọ́n sọ lálẹ́ sí ọ̀rọ̀ sí wọn ẹ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ àwùjọ bìlẹ̀ ṣé ìjọba kan wà tí ó ṣe mọ́tìfù kan bì pẹ́ lọ́mú ẹnìkan náà ń sọrú rẹ̀ ń kánú wọ́n ti gbé báyìí ń bẹ láti máa lé ìpalẹ̀mọ́ àtijẹ́jọ́ ṣé mo pé àtìmálè ìpalẹ̀mọ́ àtijẹ́jọ́ kò tí ì já tìmálè òdodo ìpalẹ̀mọ́ ni nínú àtìmálè ìpalẹ̀mọ́ wọn wá ní kí wọ́n lọ yí ọpọlọ rẹ̀ wò tó tiẹ̀ kọ́kọ́ gbádùn àbí ọ̀gbádùn ọ̀wá rẹ́nì ò rí àbò láàbò bú àbí òye wa ò rí abúrahàtà ò rí bú ma firauna orí búmá abubakar umar usman ali radiyallahu anhum lọ́wọ́ akutu ọmọ abú ọlọ́sọ̀ lálá tí ọ̀rọ̀ sábú rẹ̀ rà ọ̀dájú pọ̀ gbádùn. ẹni tó sọrú rẹ̀ nísìn ń bẹ láhàámà tí ẹ mọ nǹkan tí ìjọba ń wò ìjọba ń wò pé táwọn èèyàn bá tú jáde nǹkan nù wípé ìwọ ìjọba yìí ó sì ń wẹ nìkan rẹ̀ ń bú àwọn sàhábì kí ni wọ́n kàn fẹ́ sọ fún ọjà má. tíjọba ń bẹ̀rù ta lẹni náà lẹ yorùbá yìí mélòó ni wa tó ọlọ́njẹ́ akọ ara nǹkan tí máa ṣẹlẹ̀ nù. torí pé apọ̀ ló ń kà ó tún mo ní agbára nínú sálọ. apọ̀ ló ń kà tí wọ́n bá jẹ́ mílíọ̀nù. ẹkún bẹ lára wa wọ́n jẹ́ mẹ́wàá ta ni ó múra Ah, apọ̀ ló ń kà ní apọ̀ ló ń kà yóò ti sọ yín dìtàn tó ń tẹ egun rọyìn wàlá wọn dáàbò wọn tí wọn pe kíni jẹbẹ sọ ní tó ṣe wá nù a gbọ́dọ̀ múra táǹbà ń wá ìlọsíwájú fẹsẹ̀ sílá tó ń ka mùsùlùmí bá pọ̀ wàláhì ẹni tí ó tiẹ̀ sọsọkúsọ sí islam gan múra ìjọba gan kìí ṣe torí kọ́ islam o ẹ má dàlúrú máa ń lórí ni tí a dúró àwọn èèyàn yìí bá yá a wọn ò bí sọ́jà náà dájú ọ̀dà wọn dùn èèyàn pọ̀ nínú Islam pàápàá lágbọn kánù láìláì òǹbídà lè pọ̀ àmọ́ òǹbídà náà kò nígbà fún bú tàbí. akramakumullah eléyìí túmọ̀ sí pé tí ẹ bá fi lè pọ̀ ló ń nítorí dájú ni pé ẹnìkan sínú kèfèrí tó lè kọyàn yín kéré kò sínú kèfèrí tó lè kọyàn yín kiri. a ní ìsìn ẹlòmíì ọmọ sọ pé ẹ bí àwọn ìlú kan bẹ̀ yẹn ọmọ kan ló ń lọ sí sáfìsì nílẹ̀ Yorùbá yìí náà lẹ́kìtì state lágbọ́n bíi kan ó ní wàhálà tó ń bá ti bẹ̀rẹ̀ sọ láti gbogbo èèyàn ọmọ wa wò ní pé kí ni sè àwọn ọ̀gbọ́n pa Islam rí ni ọlọ́yọ̀ lẹ́nu ẹ̀dá kù ṣé Sokoto lọ́sọ̀pọ̀ ọmọ ti ń jẹ́ sọ̀láàtì ẹ mọ̀ pé ní ìtìta bá pé mọ́tíláṣí nì gbogbo títì tó wọ bí lọ́tù lọ́sì níwájú lẹ́yìn tó bá dijọ́ júmọ́ àwọn èèyàn tó rọ́nà mà. òkè sẹ́nìkan wa máa sọ ìsọkúsọ sírú ẹ̀sìn kádúró èèyàn yẹn ṣe kí ọ lọ lálàáfíà. kódà ẹ má lu o ẹ má mu de o tẹ ẹ bá ní káì òǹgá ti dákú. so nítorí di eléyìí àmọ́gbà tó pé ẹ̀ tó tó ọlọ́jà pọ̀ ọlọ́jà pọ̀ ẹ̀ ẹ́ rí i pé àwọn bàbá bàbá láyé jọ̀hún tó bá fẹ́ kọ́ mọ́sálásí jùmọ̀ àlù yorùbá rẹ̀ mọ́sálásí lè nílẹ̀ tó tóbi àwọn bàbá ẹ̀ ẹ̀ mú wọn ti tó bá lẹ̀ mélòó ni wá <laughs> ẹ̀ rí i pé ń ṣe wá dòní ẹ̀jẹ̀ àná ọmọ ọkọ̀ kò tóbi inṣàlá ọlọ́run mú àwọn mùsùlùmí wa torí àwọn ọmọ wa àwọn ọmọ wa àwọn ọmọ wa ẹ ó sì ti yí padà náà dúpẹ́ fọlọ́ bá a ti ṣe wà lónìí kọ́ la wà lánàá ọlọ́run bó tún jẹ́ ká pọ̀ sí ní pípọ̀ dáadáa lẹ́yìn eléyìí. a rí i pé láṣẹ àwọn olùmọ̀ ẹ̀sìn Islam wọ́n ní èèwọ̀ ni o ìgbésẹ̀ ẹlẹ́kẹrin gbogbo tí ọba ti ní déèyàn ọ̀rọ̀ ọmọ bí àbí tí ó kọ́ máa déèyàn òbí kó kéré wọ́n là lò gbogbo ọ̀nà yóò wọlé gbà wá a gbọ́dọ̀ lu. Hmm. wọ́n ní kìnní kan wà tí yẹn bá ti mú kọ́dà fi hàn kóbìnrin lò nígbàgbà kó sì má dà kò ní dọ́mà má lò Islam ọgbà kò lò. kọ́dà tó bá tiẹ̀ bímọ láyè rẹ possibility pọ́ ọmọkan àbí méjì náà ni má lò. àwọn olùmọ̀ Islam wọ́n lè wà ní. ìgbésẹ̀ mi Islam ní ẹ̀ gbọ́dọ̀ sẹ́yìn ẹ gbọ́dọ̀ sẹ́yìn sẹ́wọ̀n pé ó ti dájú kóbìnrin yìí lóyún ẹ gbọ́dọ̀ sẹ́ torí pé tá a bá fi lè sẹ́yìn ó ti takò ní tànàbí sallallahu alaihi wasallam tó ní káṣí bóòlù ó sì sẹ́yìn kálùmọ́ ànábì ọ̀pọ̀ eléyìí sẹ́yìn eléyìí sẹ́yìn eléyìí sẹ́yìn bóòlù àlùmọ́ ti fẹ́ pọ̀ ẹ sì mọ̀ pé gbogbo ẹni tí sẹ́yìn gan mọ̀ pọ̀ dàrán ló ọ̀sìtì ti máa ń bá wọn sẹ́yìn kò ní kọ́ sínú àwọn nǹkan tí ń ṣe lọ́sibítù yìí pé a ti lè bá yín sẹ́yìn o. nǹkan tí wọ́n kọ̀ọ̀kan ni pé scanning machine wà o fáwọn olóyún o a máa bá yín tọ́jú oyún títí tẹ́ fi bí lọ́mọ o àmọ́ tẹ́ bá fẹ́ terminate ẹ̀ à ń sítẹ́m náà ẹnìkan àjẹsọ̀rọ̀ ẹ̀ tọrọ náà ti mara rẹ̀ lọ́dàrán. bákan náà a rí i pé àwọn ọmọ tí wọ́n lóyún wọn sínú àsìkò kan bẹ́ẹ̀ tọmọ ó dẹni tí wọ́n ti fẹ́mi sí lára ní kété tọmọ bá ti pọ̀ mọ́sù mẹ́rin. àwọn olùmẹ̀sìn Islam ẹnu gbogbo wọn kò lórí wípé tí oyún bá ti pọ̀sù mẹ́rin haramu ni kí wọ́n da oyún yẹn nù haramu ni kí wọ́n ṣe oyún yẹn nítorí pé gbogbo oyún tẹ ẹ bá ṣẹ́ lẹ́yìn ìgbà tó oyún ti pọ̀sù mẹ́rin ẹ ti pa ọmọ tó wà nù ọ sì lẹ́ẹ̀ gbọ́dọ̀ pààyàn ẹ ti pa ọmọ tó wà nu ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ pààyàn. kódà tá a bá wo ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ nípa pé ẹ gbọ́dọ̀ sẹ́yìn oṣù mẹ́rin lọ síwájú ọ̀rọ̀ yẹn ń tọ́ka sí pé kò bá jẹ́ pé ewu ń bẹ inú kóyún yọ sẹ́kù àbí kò séwu ń bẹ lórí ìsẹ̀mí ìyá yìí àwọn olùmọ̀ sọ wọn ò gbọ́dọ̀ tẹ̀ apá kan nínú wọn bí àwọn olùmọ̀ àwọn hànàfíyà àwọn làwọn sọ pé tóyún bá ti kó sùn mẹ́rin jù bẹ́ẹ̀ lọ tó bá hàn pé oyún yìí lè hàn ìyálé mà ká bà oyún yẹn jẹ́ nítorí kí yóò lè bá a yè wọ́n sàn ju ká máa wo ìyá àràn kó kú kóyún inú rẹ̀ náà tún kú máa lọ wọ́n nítorí pé ìgbésí ayé ìyá ó ti dájú ẹ̀mí rẹ̀ ó dájú ẹ̀mí tọ́mọ ó dájú báwo la ti lè wá ba ẹ̀mí tó dájú jẹ́ lórí ẹ̀mí tí ò tí ì dájú ṣùgbọ́n àwọn olùmọ̀yókù àwọn sọ pé rárá a gbọ́dọ̀ do oyún nù tó bá ti kó sùn mẹ́rin jù bẹ́ẹ̀ lọ. torí pé ńgbà yẹn a fẹ́ pa ẹ̀mí ni ọlọ́run sì la gbọ́dọ̀ pẹ̀mí. tóyún ọba tí wàá kó sùn mẹ́rin kọ́ tá a lè dànù àbá a lè dànù oríṣiríṣi ọ̀rọ̀ làwọn olùmọ̀ nípa ṣẹ̀rí àsọ̀ kódà nínú mọ́sáàbù ẹ̀yọ̀ kan wọ́n bẹ nínú ẹ̀yọ̀ tó ń pété ọba tí kú súnmẹ́rin alẹ́ dànù kọ̀bá àléwu kọ̀bá àmà léwu lórí ìsẹ̀mí obìnrin alẹ́ dànù. àwọn kan sì ń bẹ nínú wọn tó sọ pé kò tọ́ rárá rárá ipe ká dànù nítorí pé ntọ́lọ̀ wọn bọ́ tara rẹ̀ sẹ̀mí èèyàn nu kódà kọ́ máa bẹ nípò àtọ̀ àgbọ̀dọ̀ dànù. báyìí ni àwọn olùmẹ̀sìn Islam sọ. ṣùgbọ́n àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam láyé tiwa tá a wà lónìí àwọn sọ yìí pé ọ̀tọ̀ o ká da oyún nù kódà kó jẹ́ pé wọn ò tí ì sẹ́mi sí lára wọn ní kọ̀tọ́ ká da oyún nù kódà kó ṣe pé wọn ò tí sẹ́mi sí lára nítorí pé oyún yẹn tẹ́ ẹ bá fi lè dànù ẹ ti ṣe sábàbí láti da nǹkan kan nù eléyìí tó ṣe pọ́lọ́ wọn bá ó ti ń tara rẹ̀ ṣẹ̀dá ti ṣe bẹ́ẹ̀ fún má ìwọ yìí àyàfi tí àwọn olùmọ̀ nípa ìtọ́jú aláàárẹ̀ ó kéré jù àwọn méjì tí wọ́n jẹ́ mùsùlùmí tó ṣe é fi ọkàn tán tí wọ́n bá fi yé wa dájú pé tóyún yìí tá bá fi sílẹ̀ sí máa ń lọ bẹ́ẹ̀ ó lè ṣe sábàbí ìpalára fún ìsẹ̀mí ìyá yìí ètò wọn sì fẹ́mi sí lára nù ìgbà náà la tó lè gbà fún ọ̀dà nù. ọ̀wá ni ha what a mistake ọmọ oṣù mẹ́ta láti wá lóyún léyìí. ẹnikẹ́ni ọmọ oṣù mẹ́ta tá a bá bí eléyìí ìjọ mélòó ni ó fi jẹ eléyìí lọ ọmọ oṣù mẹ́ta ìjọ mélòó ni ó fi jẹ ọmọ tuntun lọ nine plus three náà twelve ọdún kan ọdún kan náà kéré wọ́n ní à bóòlù ó ṣe tẹ̀mí ọwọ́ lọ́lọ́wà bóòlù àwọn náà ṣe tẹ̀mí. àmọ́sibọ́sí pọ̀ wá lóyún lọ́mọ oṣù mẹ́jọ ọlọ́mọ yìí kéré pọ̀ ẹ lọ tàmínétì ẹ̀ tàmínétì kìnnì. ẹ gbọ́dọ̀ tàmínétì ẹ̀ o torí ẹ̀ àwọn olùmọ̀ lónìí wọ́n sọ pé gbogbo pélé yóò wù ọmọ lè wà nínú ìyá rẹ̀ kódà kó ṣe pé wọn ò tí ì sẹ́mi sí lára kò tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà ká gbà pé kí wọ́n doyún yẹn. àyàfi tó bá jẹ́ pé ìgbà tó sì ṣẹ̀ṣẹ̀ wà lógójì ọjọ́ àkọ́kọ́ iná la rí i pé sísẹ́kù rẹ̀ nínú ìyá rẹ̀ léwu àwọn ẹni tó sì ṣe fọkàn tán méjì nínú àwọn medical doctors wọ́n fi dá wa lójú pé tí wọ́n bá terminate rẹ̀ ó lè ṣe ìpalára fún ìyá yìí ìgbà náà ni wọ́n tó gbà kíkẹ́ kí wọ́n tàmínétì rẹ̀. lẹ́yìn lẹ́yìn ìjọba yẹ ká ṣe family planning ọ̀tọ̀ ní mi ò fẹ́ bímọ rárá àbí mo fẹ́ mo fẹ́ fòpin sọ́mọ bíbí èyí tí mo ti bí ti tó n sì fẹ́ bí kankan máa wọ́n sọ ní ìfètò sọ́mọ bíbí fífi ètò sọ́mọ bíbí òun náà ní kóbìnrin ọ̀sọ́ ìpín bóun ti ṣe ń bímọ léraléra yìí tẹ́ pé gbogbo ọdọọdún iná ló ń bímọ kò fẹ́ máa ron lọ́rùn àlàáfíà òun fẹ́ máa di fíafíà òun kàn lè máa rìn lọ kó yìí ọkàn kóun ẹ̀dá tó ṣubú kóun ọba ara òun lè àbí gbogbo ìgbà tó ń bá ti bímọ cs náà ló máa fi bímọ ọ̀rọ̀rùn kọ̀rọ̀ gbọ́ ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ní máa bá dé ṣé òun sì lè máa bá lọ bẹ́ẹ̀ àbí nítorí àwọn nǹkan wọn nǹkan míì tó bá jẹ́ pé àwọn ẹni tó jẹ́ olùtọ́jú aláàárẹ̀ tí wọ́n jẹ́ medical doctor tí wọ́n jẹ́ olódodo tí wọ́n jẹ́ ẹni tí kì í parọ́ tí wọ́n kì í ṣèjàmbá wọn náà bá ṣe nasiha fún ọkọ àtìyàwó wíkẹ́ kí wọ́n fi ètò sọ́mọ bíbí nítorí àlàáfíà ìyàwó rẹ̀ eléyìí tó fẹ́ máa ṣe fíafíà látàrí pé obìnrin yìí jẹ́ bímabíma ọmọ ti pọ̀ bí àlàáfíà rẹ̀ ti wá ń ṣe ní ìsìn tí ìyá fẹ́ ya oníkúfọ̀láǹdé wọ́n fi wá dá wọn márùn fi ọ̀rọ̀ ra fi àlàfo sí mímọ lóyún obìnrin yìí lẹ́yìn eléyìí kò sí wàhálà pàápàá jùlọ tó bá pé mùsùlùmí bá ní mẹ́díkù dókítà tó ń ṣe nàìjíríà àyè fún wa a ti mọ̀ pé kì í sọ̀tà wa a lè lo eléyẹn ní ìdí kan ilé ìjíṣẹ́rí àfaramọ́ láti fi àlàfo sí oyún tóbìnrin yìí ọ̀mà ní lẹ́yìn rẹ̀. àmọ́ tó bá jẹ́ pé gẹ́gẹ́ bí àwọn apá kan nínú àwọn èèyàn ti ṣe máa ronú ni pé òṣì ń bá wa fara fínra àti pé owó tí ń wọlé tá a bá wò sí bí ọmọ ti ṣe fẹ́ máa pọ̀ yìí ọjọ́ òde tá à ní rọ́wọ́ mú fi bẹnu o gẹ́gẹ́ bí èrò àwọn kèfèrí ẹlòmíà máa sọ pọ́ máa mi àtìyàwó èmi àtìyàwó mi àti méjì àwọn ọmọ méjì tá a sì ní àti mẹ́rin àjà wa ó sì karùn so owó yìí bá ti ṣe máa pín lóṣooṣù iye tíyàwó àtọkọ ọ̀nà iye tá à ná lọ́mọ méjèèjì lórí iye tá à ná lájá lórí a lè jẹ́ kí nǹkan mi ò kún wa o eléyìí ọ̀tọ̀ nínú ẹ̀sìn Islam nítorí pé àwọn ẹni bá ń ṣe bẹ́ẹ̀ èrò ayé ojú dúdú èrò àwọn kèfèrí òní ń bá wọn jà ìsìláàmù sì ti kọ eléyìí fún wa ní kíkọ̀ jálẹ̀ wọn lọ ní wala taqtulu awladakum khashyata imlaq nahnu narzuqukum wa iyyahum ẹ má pa àwọn ọmọ yín nítorí òṣìṣẹ́ ń bẹ̀rù àwa láàrọ̀ ẹ̀yin lọ́rọ̀ àwa láàrọ̀ àwọn ọmọ ẹ̀yin lọ́rọ̀ pàápàá jùlọ ìgbà tó ṣe ké mùsùlùmí làwa àwa gbàgbọ́ wíkẹ́ gbogbo ọmọ pátá wálé ayé pẹ̀lú àrìsìkì rẹ̀ ni gbogbo ọmọ pátá wálé ayé pẹ̀lú àrìsìkì rẹ̀ ni kódà ẹ̀mí tó ní kálukú wa bá wọlé ayé ni pé ẹnìkan ò ní rówó mi gbà abẹ́rẹ́ rí gbàtẹ́ bí mani tó diwọ́ pọ̀ bẹ́ẹ̀ bá yàwọ́ rẹ̀ yóò tún di pọ̀ pẹ́ tó bẹ́ẹ̀ níjọ́ tí máa lọ ń kọ́ o mo ti fi gbogbo ẹ lẹ̀ so ẹ̀mí tí kálukú bá wálé máa kójọ máa kójọ máa kójọ máa kójọ bẹ́ẹ̀ bá yàwọ́ rẹ̀ lóò ẹ̀ lè rí so kálukú pẹ̀lú àrísìkì rẹ̀ lọ́wọ́ torí di eléyìí ìgbàgbọ́ táwa mùsùlùmí nìyẹn o pé gbogbo ọmọ wálé ayé wọ́n ti kọ́ àrísìkì rẹ̀ látinú ìyá rẹ̀ gẹ́gẹ́ súnà nàbì sallallahu alaihi wasallam ti ṣe fi hàn wá. tó bá jẹ́ torí ìmọ̀ràn láti ẹnu ẹni tí ń tọ́jú àwọn aláàárẹ̀ lórí bí àlàáfíà obìnrin ṣiṣẹ́ ń ṣe ìlà fífa fẹ́ fi ètò sí bá ti ṣe máa lóyún kò sí ní tó burú mbẹ̀. pápá jùlọ tí a bá wò ó ipò obìnrin yìí ó lóyún lọ́dún yìí. àfẹ́ kọjá pé yóò lóyún lọ́dún tí ń bọ̀ yóò máa fọdún kan lóyún bímọ yóò máa fọdún kejì sinmi yóò máa fọdún kan lóyún bímọ yóò máa fọdún kejì sinmi eléyìí tó túmọ̀ sí pé tóbìnrin bá ti sogún ọdún lé ọkọ ọmọ mélòó là ń fojú sùn kápò irú rẹ̀ ti bí ọmọ mẹ́wàá tó bá ìsọdún mẹ́wàá ńkọ́ ọmọ márùn bẹ́ẹ̀ mọ̀ pé ẹni tó sọdún mẹ́wàá wà ń lé ọkọ ní ìtọ́mọ ti pé mẹ́wàá ó wà dáadáa so àwọn wá ní ah, torí bálàfin obìnrin ṣe rí níta bá fẹ́ sọ̀mú iná ni tètè bàjẹ́ torí de eléyìí báyìí ọdún kan oyún ọdún kan sinmi ọdún kan oyún ọdún kan sinmi àjẹpẹ́ twenty yóò fi bímọ mẹ́wàá wọ́n ní tá a bá ṣe bẹ́ẹ̀ dódòdó ó dáa ṣùgbọ́n kò sí lọ́wọ́ èèyàn nítorí pé a lè ètò yín wọ́n jẹ́ pọ́dún tá a rò kọ́ yẹ kóbìnrin olóyún kọ́ mọ́ lóyún ìbọ́lọ̀ ni ó pè kó yín ó dúró kọ́ gbádùn ìyàwó náà gbádùn kọ́ màtí màtí fẹ́ lóyún ọlọ́run ọba ni ó sọ pé kún fẹ́yẹ̀ kùn kó doyún tí ó fi doyún ẹ ráwọn ẹni tó ti fẹ́ ráwọn tó ti tọ́dún mẹ́wàá tí wọn ò lóyún ni gbogbo ìgbà tó máa lọ sí test wọn lọkùnrin gbádùn dáadáa ìyàwó ńkọ́ nǹkan kan ọ̀sà láti àyìn ẹ máa ṣe dáadáa ni kó láti fẹ́ ṣe dáadáa agbìyànjú gbìyànjú gbìyànjú ọlọ́run ni ó sọ pé kún fẹ́yẹ̀ kùn innama amruna li shay'in idha kun fayakun orí di eléyìí ẹ wà á lè sọ pé ètò rọ́yìn náà lẹ́ẹ̀ máa fi sí o ọmọ lè kú o síbẹ̀ lọ́dún kan oyún lọ́dún kan ìsinmi ọmọ tẹ́ ẹ bí lọ́dún kan oyún bá kú ọmọ méjì mẹ́ta tẹ́ ẹ bí lọ́dún oyún wọ́n kú ó láti fi kò sí lọ́wọ́ èèyàn kákà gbà fọlọ́ náà torí ẹ̀ ló bá jẹ́ kófin ó máa ń rí wàhálà ló bá lóyún gẹ́gẹ́ bí àwọn obìnrin mi tó bá ti lóyún báyìí wọ́n lọ gba yàrá fún lọ́sípítù ni. Ah! nítorí táwọn èèyàn bá máa ń fẹ́ yàwó lọ́pọ̀lọpọ̀ ẹ̀rín màmá fẹ́ lómi. bí àwọn bá ti lóyún báyìí ọkọ gan kò ní rójú tù bí tẹ̀rẹ̀ mọ́. yọ́lọ́ máa sùn tìyàwó lọ́sípítù ni. subhanallah ẹlòmíì gbogbo owó tó lò ń tìjọ ń yọ nàta lórí ìyàwó kó tó bímọ lọ́sibítù wọ́n lè pè ní bed rest bed rest tí wọ́n ní kó wá rest àfa ó lè ṣe oṣù mẹ́ta ní bẹ́ẹ̀dì ẹ̀sìn mọ́ kọ́sìpítù máa ka owó jòtẹ́ẹ̀lì lọ. ẹ pé omi tí wọ́n máa ń fà sí yàrá one fifty one ta lórí àtẹ kọ́sìpítù bá fà sí ọ̀la ńkọ three thousand. àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wọ́n á ló gbomi méje láàárọ̀ yìí three times seven èló lọ ń gbà lóṣù ẹ wá ní ká máa bímọ ẹnìkan bínú lò ẹnìkan máa bímọ twenty one thousand láàárọ̀ ẹnìkan ọlọ́run ó pèsè fún ẹ ebó orí san àbó orí san ni àà èmi ló ní dúpẹ́ fọlọ́ọ̀sì ọjà bó ti tẹ jáde àná lórí akramakumullah Islam gbogbo bó tilẹ̀ wù kórì kò lòdì sí fẹ́ fètò sọ́mọ bíbí pẹ̀lú májẹ̀mú. tó bá jẹ́ pé ìnira tó bá dájú pé ń ṣe obìnrin látàrí lílóyún léra wọn gbogbo ìgbà kìí ṣe nítorí ìsọnù Yorùbá o torí ìsọnù Yorùbá wà o wọ́n rí i pé o lóyún o ti bímọ o tún lóyún mi pọ̀pẹ́ áá ìyá fi ti ń sìn. àwọn míì lè pé gbogbo ẹ̀wọ́ ọmọ tá a fún ọ gbogbo pátá ọmọ tá a dájọ́ fún ọ níjọ́ tó bímọ ò tí ì sá o ó tún ti lọ lóyún omi. orí yorùbá ó ebú yẹn lẹ́bùn píọ̀lì pàápàá ẹ̀tọ́ bá bímọ wọn ò ní bùn lẹ́bùn tó rọ lọ wọ́n gbà padà. ẹ wá rí i pé zákìrì àwọn obìnrin ní agbára bàjẹ́ ẹ lè ti máa kọ́ fátì àkọ́mọ rè ha àmọ́ yọ mẹ́ni tó fò ní ẹ̀wà àti ṣòkòtò ẹni tó fò ní ṣòkòtò lásán ẹni tó ṣe pé ẹ̀wù ẹni tó fọn fìlà ọmọ gbogbo ẹ̀ lọ́hà sórí. òun náà tọkọ bá ti fẹ́ súnmọ́ à mọ́kò bá mi o èyí tí mo gbà wọn ò tí ì san padà o <laughs> má wulẹ̀ gbà kankan má wulẹ̀ gbà kankan faramé ìtọkọ rẹ bá ti fún ọ. kìí ṣe torí ìsọnù Yorùbá lóbi wàá kó fẹ́ pètò sọmọ bíbí Islam ọ̀farama àbí sọnù èèlò lọkọ rẹ ń gbà lóṣù ọfẹ máa bí ma èmi ìyá ẹ gan ìbíjà mẹ́rin lọ ebi wọ ọ̀yá nù wọ ọ̀yá nù ebi wọ ọ̀yá náà lọ́jú primary lọ ọmọ ti parí yunifásitì ẹ ṣe bínú sí ìyá mi primary three wọ́n ti lè ọmọ ni ó ti ṣe masters degree Allahu akbar kí á ní bí ọdún gbà tó ọmọ náà tún bímọ yàkùn máa bímọ sójà rẹ lẹ́yìn ìjà bó ṣe jẹ mí. nítorí tó bá dájú pé nira ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ o ìgbà tẹ wá lè fètò sí àwọn olùmọ́ni àsìkò tọ́lọ̀ ní kẹfì rè ma wàlúwàlì dáàtú yọrùbẹ́rìnà àwòlàdà hón ṣàwòlẹ́yìn kàmìlẹ̀ láàrin ọdún méjì fẹ́ni tó bá fẹ́ sí àsìkò rè ma àárín ọdún méjì yùn iná ẹlẹ́fì fètò sí láti gbà pé tíyàwó wa bá ti bímọ o láàrin ọdún kìíní ọdún kejì sígbà tá a bí máa òun náà lẹ lẹ lẹ lẹdá àti fẹ́ lóyún mi lẹdá dúró. sọsẹ mọ̀ pé ó tó àbí òtò ó tó nà ó ó tó nà ó bíkọ́sì ẹ bá ṣe máa yẹ àwọn ọmọ kọ̀ọ̀kan mọ̀ jura ń lọ pẹ̀lú bí ọdún mẹ́ta ó dín díẹ̀. ṣe bá tún ṣe lọ́dún kan náà kò burú nà ó ó tó sùn mẹ́fà náà kò bàjẹ́ nítorí pọ́dún méjì tọ́lọ̀ ń sọ àìké sọ̀rọ̀ yẹn o. والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة ẹni tó bá fẹ́ rí màdìgbà náà ni torí àwọn olùmọ̀sọ pé lẹ́yìn amúrò irshad àti pé wọ́n fi wá mọ̀nà ni téèyàn bá takò tọ́jẹ́ pé ìwọ ò rí ma títí tí ọdún méjì fi pé wọ́n yẹ sọ pé èèyàn dẹ́sẹ̀ yẹtí tọ́ àmọ́ lọ káyà fọkọ ní ìsìn pé ọdún méjì lọ́lọ́run wí o ọlọ́run ò gbé dandan o lẹ́yìn náà sẹ́mi oríṣi méjì làwọn obìnrin wọ́n bẹ́ẹ̀ nu wọn tẹ́lẹ̀ náà ẹni tó ṣe kú tí máa ń re ma kò lè lóyún mi ó sì ń bẹ́ẹ̀ nu wọn kọ́nà kan máa re ma nígbà àgbà lójúmọ́ pẹ̀lú ògbó ọlọ́run bóyún bá dé ó dé náà ni tẹ̀lé ìjẹ́bù ti tẹ̀jẹ́ irú àwọn táwọn ti mà wípé táwọn bá ń re ma oyún ò ní dúró àwọn máa sábà fẹ́ ṣèkà fọkàn gbàgbà ọkọ fẹ́ bí ma yóò sọ fún òun tí gbọmú lẹ́nu ọmọ ẹnu kí wọn náà gbọ́ ọmọ kọ́ lọ gbé fẹ́ nìkan kọ́ ọmọ mójútó ni ní àpé láàrin ìgbà yẹn insha Allah mo lóyún bá wá ti lóyún tàì lóyún agbọ́n ọmọ wa kó tún máa rí èso. so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ wọ́n. wáyé o àwọn olùmọ̀ sọ pé ìfètòsọ́mọ bíbí ìsìláàmù ọ̀tako lópin ìgbà tí sábàbí rẹ̀ bá ti wà. tí ò sí ìnira lórí fífètòsí. Si tọkọ àtìyàwó tí wọ́n sì yọnu sí. àmọ́ sẹ́mi ọ̀fẹ́ bíi mama àgbàgbé rẹ o létí mo ti fi ti tó ọlọ́ọ̀ni kó tó o kò sí lọ́wọ́ èèyàn ẹ ọmọ bẹ̀rẹ̀ oṣù bẹ̀rẹ̀ ẹ àwọn afáyín yẹn lọ́nìí ká máa bí ma iná lẹ tọ́ sí yẹn gbogbo ilé òsè wò gbogbo yín gbogbo nǹkan yín ọ̀lọ́ déédéé wọ́n tó tiẹ̀ kọ́ ọmọkùn mọ́tò mẹ́ta tó ẹ̀kọ́ ọmọkùn mọ́tò mẹ́rin ilé rẹ̀ tiẹ̀ kúkú márùn-ún lẹ̀ yìí irọ́ lásán ìwọ ńkọ́ ilé mélòó lónìí irọ́ òun gun sọ̀kínsọ̀ ṣé torí pé òbí mọ́ náà ra sọ̀kínsọ̀ ṣé sọ̀kínsọ̀ ń mọ́tò gidi abẹ́rẹ́ nǹkan àwọn ń bú eléyìí torí pé ó ti jẹ́ pé kò gbà. àwọn ọmọ jókòó bẹ́ẹ̀ ibẹ̀ lọ́kàn ni ó ti dìde tó gbé bàbá rẹ lọ́wọ́ sókè tó gbé lọ́wọ́ sókè. bí tí wọ́n ti gan sójú kan náà àti máa fẹ́ pé ọ̀kan àbí méjì tó bí náà ọ́ àmọ́ nǹkan Eh, olórin kan ti kọrin ọlọ́lágbára méjì ọlọ́bógún ànábì ní sọ̀rọ̀ lẹ́ẹ̀fi karọ́ rọ́lá òun ká ti sọ̀rọ̀ ẹ̀ mọ iye ọmọ tó fi táyé àtọ́mọ ọkọ àtọ́mọ àlè ẹ̀ mọ iye ọmọ tí gbogbo wọn fi táyé. Ah! ìwọ́n tó wá fẹ́ bí mahalalan tayyiba wọ́n á gbé gidi náà rẹ̀ yóò bá tiẹ̀ ní wàhálà àwọn ọ̀kọ́rọ̀ ọlọ́nkún wọn kọ̀rọ̀ anábì fún àfa ọ̀rọ̀ àwọn fújì ni wọ́n kà kù ẹnìkan lè sọ pé ah olórin báyìí ti sọ gbogbo ọ̀rọ̀ tán ó kéwù kéwù rọ̀wù kéwù rọ̀wù ẹ àwọn lẹ́wọ̀n máa fi lẹ́ẹ̀fì máa sà lẹ́ẹ̀fì máa sàpèjúwe tẹ́ ẹ máa kọ́ sí ọlọ́mọdé eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ wáyé o ah, tábà wá rí bẹ́ẹ̀ má rí pé al-Majma' al-Fiqhi ní Mẹ́kà àwọn náà tún farama wọ́n ní tá a bá lo nǹkan tí ò ní jẹ́ kí obìnrin ó lóyún àbí ní tí ó jẹ́ kí oyún rẹ̀ kó pẹ́ lórí àwọn èèyàn kọ̀ọ̀kan èdè ìdìbọ́ yá sí ìnira ń dà láàmú látàrí oyún tí wọ́n ní. èsì gbogbo àlùmọ̀ èèyàn kan àbí èèyàn méjì tí ìnira ń bẹ fún tó sì dájú látàrí oyún tí wọ́n ní gẹ́gẹ́ bí kó ṣe jẹ́ pé obìnrin yìí kìí bímọ ní ìrọ̀wọ́rọ̀sẹ̀ àfi kó jẹ́ pé wọ́n ti ṣe abẹ fún un. ẹ mọ̀ yín pé ìjọba ti ti ṣe abẹ fún wàláhì kọjá bí obìnrin ti ń bímọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ fúnra rẹ̀. ó ní iye ọmọ tó lè fi gba iṣẹ́ abẹ. ó tilẹ̀ jẹ́ pé ìdẹ́rùbani látàrí ipá bímọ gba iṣẹ́ abẹ nǹkan ó tún bẹ lọ́wọ́ àwọn mẹ́díkù dọ́kítọ̀ tí wọ́n fẹ́ kọ́ dínà kóbìnrin ò bímọ tó bá ti bímọ kan gba cs wọn máa sọ fún kí lẹ́yìn eléyìí ọ̀kan náà láyé lè gbà ó tó bá tún bí lẹ́yìn rẹ̀ ó fi kú ni ó ikú bá wò wọ́n ni màlẹ́kà kù. wàrà obìnrin bẹ tó bímọ lórí méje pẹ̀lú cs ó ti kẹ́ndì lórí báwọ̀ rẹ̀ bá ṣe lágbára sí ó sì dìpẹ́ǹdì lórí pé máa ṣe ń ba aràn àwọ̀ yẹn nígbà tí ń bímọ gba cs ẹ̀yin ó ti wá dẹ́rù bá òun náà máa wá dẹ́rù bọ́kọ́ pé àwo wọ́n bá yọ àpò bíi àbí ọmọ pé wọ́n ò lè kóra ró báwo nígbà tí èsì pé ṣe eléyìí túmọ̀ sí eléyìí túmọ̀ sí pé àwọn ọmọ wá ọ̀nà torí Islam pọ̀ nù àwọn wọ́n láti máa dẹ́rù bọ́ tí ẹ̀sùn ṣe ilé wo ó léwo ó léwo tónà bá ti délé yọ ọmọ pàṣẹ mẹsẹgì ọkọ náà mọ àwò fẹ ah irú àdáwò wò mọ fẹ lóbìnrin yìí ìfẹ́ yẹn ọmọ adínkù ìfẹ́ yẹn ọmọ adínkù kódà irú wọn wọn máa sábà kọ wọn dànù torí pọkùnrin ọmọ àwò pé àkọ́kọ́ sí ẹ̀sìn náà ọ̀nà mi lówó all together o tún wá ń ṣe ohun tó kúkú lájà má mi so gbogbo irú àwọn nǹkan wọn yẹn so tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa tó bá ní irú àdáwò yẹn bá obìnrin nǹkan tákà máa ń ṣe ni pé ẹ ní jẹ́ kí gbamagbama oyún rẹ̀ pọ̀ ẹ fi àlàfo sílẹ̀ so that awọ yẹn bí tó ti ràn yóò fi jiná jiná jiná dáadáa kó tó tún di pé wọ́n tún ti tẹ abẹ̀mí bẹ̀. so tó bá ti jẹ́ báwọn insha allah ìwọ̀nba tọ́lọ̀ ń bá sọ pé yóò bì yóò bì. tọ́ bákan náà ẹni tó bá ti jẹ́ pẹ̀lú àwọn àníra yẹn bá ń bẹ fún kò sí ní tó burú lábẹ́ òfin ṣẹ̀ríyà wọ́n ra fi àlàfo díẹ̀ sí i nítorí àlàáfíà ìyàwó yẹn wọ́n pàtàkì àmọ́ gbọ́dọ̀ jẹ́ pé àwọn mẹ́díkù dọ́kítọ̀ wọ́n jẹ́ mùsùlùmí tó ṣe fọkàntán ẹ̀rí pa ń sọ pé mùsùlùmí mùsùlùmí nítorí walan tarda anka al-yahud wala nasara hatta tattabi'a millatahum tí ọba ti jẹ́ kèfèrí bí wọn má rò pé gbogbo nǹkan bọ́ sọ òdodo ni o wàláhì wọ́n fi májèlé sínú ṣúgà fún ọ wọ́n lè sọ pé ah, ní tí wọ́n sọ yìí ò ní ṣe pẹ̀lú ẹ̀sìn òun because it has to do with the health of your wife. irọ́ lásán wọ́n lẹ bàbá tó kàwé torí pé ńgbà míì ìmọ̀ràn tí ọmọ fún ẹ̀yẹ kò ní ṣe yín láǹfààní. ẹ ńgbà bá ní ẹ pọ̀ mọ́ṣáláṣí ẹ tún dòde ṣé ìdùnnú kẹfẹ́rí ni ládùúgbò. rárá o bí kò sọ pé ẹ̀jú mẹ́ta lọ ó tún lè rán ọmọ rẹ̀ lọ́wọ́ àwọn mélòó ní náà rí wọn ò ju mẹ́ta lọ àti bàbá ìmáàmù. yóò láwọn rí sẹ́sì wọ́n mọ̀ pọ̀ kódà wọ́n tún lé wọ́n tún wọ́n tún dé títì àdúgbò yóò lè ṣe gbé o so nítorí àwọn òfin kẹ́ẹ̀pọ̀ wọ́n gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí torí ẹ̀ àwọn olùmọ́ni tó bá tẹ̀ wá dájú gan-an wípé oyún yìí o yóò hàn obìnrin ilé mà tí ń bá ní ilé ra wọn wọn lọ ọ̀ràn àyàn ní ká fi àlàfo sí i yéé sì pọ̀ yẹ ọ̀ràn àyàn ní ká fi àlàfo sí i nígbà yẹn nítorí ká má bàa ṣe sábàbí kíkú ọ̀pá ọmọbìnrin yìí báyìí. káwa ṣàkíyèsí àwọn nǹkan tí ń bọ̀ yìí ṣẹ̀ríyà ọ̀tako kí wọ́n ṣe àlàfo sí ọmọ bíbí gẹ́gẹ́ bí sunna nabi sallallahu alayhi sallam bó ti ṣe tọ́ka sí nítorí pé àwọn sàhábà wọ́n máa ń ṣe al-azl al-azl òun náà ní tọkùnrin bá ń bá obìnrin lò tọ́ba kan kọ́ dà kò ní í dà sí la yọ́ dà sódì eléyìí náà fi hàn wá pé ajẹ́pítọ́ bá fi àlàfo sí ọmọ bíbí nítorí ìnira tó dájú ipò lè ṣe obìnrin látàrí kó lóyún léra wọn léraléra ṣẹ̀ríà ìsìn islam kò tako. bákan náà àlè islam kò tako ká lo àwọn ọ̀nà eléyìí tó jẹ́ ti òde ìwòyí tí wọ́n ń lò láti ti fi ètò sí ọmọ bíbí dìgbà kan láti fètò sọ́mọ bíbí dìgbà kan lópin ìgbà tó bá ṣe pé ń tà lò yẹn ìwádìí fi hàn pé kò lè kó ìnira báyà nítorí pé àwọn oríṣiríṣi ọ̀nà tí wọ́n máa fi lo ní tí wọ́n fi fètò sọ́mọ bíbí ó ti wà láyé nìdí kì í ṣe gbogbo ẹ̀ ló ṣàǹfààní bákan náà gbogbo ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n kò sí bó ti ṣe lè wúlò tó tí ìnira ò ní wà ń bẹ̀. ìlú àwọn olùmọ̀sọ yìí pé kò sí nǹkan kan tó jẹ́ naf'un mahab gẹ́gẹ́ bí o ti sí nǹkan kan tó jẹ́ dhararun mahab nǹkan kan tó jẹ́ pàǹfààní ni completely àbí nǹkan kan tó jẹ́ ìnira completely nǹkan tá a kà wò ní pé pàǹfààní rẹ̀ lọ́pọ̀ ju ìnira rẹ̀ lọ ni àbí ìnira rẹ̀ lọ́pọ̀ ju àǹfààní rẹ̀ lọ. nínú gbogbo àwọn oríṣiríṣi mẹ́tọ̀dì tá ń lò yẹn ẹ wo èwo làǹfààní rẹ̀ lọ́pọ̀ ju ìnira rẹ̀ lọ ṣùgbọ́n ìtọ́jú òun náà ní pé ìtọ́pọ̀ nínú rẹ̀ ìnira pọ̀ bẹ́ẹ̀ torí rẹ̀ ìlànà rú táwọn sọ̀hábà yẹn ló ti dà jù. eléyìí náà tẹ̀m̀bá wa ń lò ó lè doyún o kínkínní kan lọ́kàn à tọ́nà bá fẹ́ tọ́ ọmọ ẹgbẹ̀rún bẹ̀ wàláhì wọ́n jáde bẹ̀. títí tọ́wọ́ ayarí pé mi tí mò ń ṣe azulu lọ́wọ́ a sọ pé o lóyún ẹlòmíì ló ní fún ìwọ ló ní fún ìwọ ló ní fún. torí pé irú àwọn oògùn tó máa ń gbà yẹn ni pé wọ́n fẹ́ fi fètò sọ́mọ bíbí òun ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọ̀dọ̀ wa náà máa ń kó wa o àwọn òyìnbó yẹn àwọn èèlò àwa náà fẹ́ ti hàn léèmà. mo gbọ́ ìròyìn kan nípa African country kan I think it is Zambia olórí wọn wọ́n pariwo síta tí wọn ò gbọ́dọ̀ tún fún anybody ní oògùn family planning man country tó ń gbogbo ibi tí wọ́n sì ti ń ṣe family planning center kò ń tì kí ló dé ó lóun fura rí i pé wọ́n ń kórìíra àwọn wọn ò káwọn kọ̀ ni wọ́n fi gbé family planning wá bá wọn kí ló dé ńgbà tó oògùn yẹn wúlò tó dáa fún jẹ̀díjẹ̀dí jẹ̀díjẹ̀dí sì ń pa ẹ̀yìn ẹ̀yìn èlò ẹ̀yin òyìnbó tẹ̀ ń kó bọ̀ wá bá wa ṣé ẹ fètò sọ́mọ bíbí ẹ má bí màmá ní làárùn tiwa àbí malaria fever kí làárùn tiwa láfíríkà gbogbo owó tẹ̀ ń náà yẹn fi bá owó oògùn tó bá jẹ́ kí ẹ bá fẹ́ràn wa ẹ̀yin ìka burúkú yìí torí àwọn oògùn tí wọ́n ń ṣe yẹn tó bá jẹ́ pé àwọn ẹni tí wọ́n bá sòdodo fún ẹni ó rí i pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ló léwu omi yìí wà tọ́jọ́ pé tán bá ń lò wọ́n láwọn fẹ́ fi ṣe àlàfo sọ́mọ bíbí ni obìnrin mi ò tún gbòòrò oyún mọ́ láyé tiẹ̀ oògùn mi ti wà nínú àwọn oògùn yẹn tọ́jọ́ pé tán bá ti lò báyìí ẹ̀jọ́ máa jáde ni without control wọ́n máa bí wa léèrè pé ẹ dákun sáà tí nǹkan oṣù ọba dúró ọlọ́run dóbìnrin kan pé yóò máa fojoojúmọ́ sí nǹkan oṣù kí ni tí wọ́n fẹnu ara rẹ mú ṣàlàyé ẹ mọ̀ọ́gùn fètò sọ́mọ bíbí tó ti sọ nìyẹn torí ńgbà táwọn ń fún yín wọn ò ní sọ side effect rẹ̀ fún yín tọ́ba wa lọ bá àwọn lọ́sítù wípé ẹ̀jẹ̀ ń jáde gbogbo gbà ó ní àìsí gbogbo ẹnu sọ̀rọ̀ gbogbo tó wà ń bẹ náà kọ́lá lè sọ fún yín ókè ẹ̀yin kàmọ́tù ẹ̀yin fi gbogbo ẹnu sọ̀rọ̀ wọ́n á ní kọ́ máa mu mílíkì níbi tí nàìjíríà gbẹgẹdẹ yìí máa mu mílíkì pé mílíkì tó ń bá mu yọ máa dá ẹ̀jẹ̀ ń dúró ẹ̀sìn máa pa mùsùlùmí ni wá á sì lọ. obìnrin ká pè mí ń jọkàn ó ní ẹ̀dá kùsà kí ni islam rí sí kéèyàn ó de ẹnu àpò òbí rẹ̀ ó ní kí ló ṣe tó ń di ẹnu àpò òbí ó lọ́kọ̀ọ́ ní ẹ̀wọ̀n pa ọkùnrin náà burú bàjẹ́ ẹ̀ tá a bá bẹ́ lẹ́ran ká bẹ́ lẹ́ran wí ọkùnrin burú bàjẹ́ ọkọ sọ pé àwọn ọmọ tó bí yẹn ti so mọ̀ ń fẹ́ kọ́ lọ di kọ́ lọ sọ ẹnu àpò òbí rẹ̀ mi fẹ́ kó ma ìyàwó lòun ọ̀fẹ́ ṣe ọkọ láti máa lọ ìyàwó bá lọ só gbogbo ẹ̀jẹ̀ ti pé ọmọ jáde ẹ̀ mọ̀ wa ọlọ́run ti máa ń tọ́ yẹ wa nǹkan oṣù bá ń jáde fóbìnrin àmì àlàáfíà ni àmì ìpele yìí gbádùn ìgbà tí wọ́n wá sọ ẹnu àpòbí òun ẹ̀jẹ̀ wa ẹ̀jẹ̀ wa ẹ̀jẹ̀ wa ń da ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ sí ní kójọ sínú rẹ̀ sí ní kójọ sínú sí ní kójọ òun á tètè tún fura mà pé ẹnu àpò òbí tí wọ́n so ni. ìgbà tá ń gbé lọ́sítù ní tí wọ́n fi so ti papọ̀ mọ́ ẹran ara tipátipá wọ́n fi rí tú. ó nígbà tí wọ́n wá tù tóun fẹ́ kú lọ́sítù bíi oṣù kan oṣù méjì ọkọ tó wá ní ó tuntun sẹ́ni o <laughs> ló wá sọ fún pé bọ́ọ̀ bá fi òun mọ́ mọ́ fi òun mọ́ èmi ní à kí wàá nínà sí àyín fáwọn obìnrin ayé yòókù ẹ má dáwọ́ mo ní Allah ẹ ti wá gbọ́n báyìí mẹ́rin tó wá pé mọ́ṣáláṣí wọn ti sọ ẹ pé ah, àwọn afáà tí ọmọ nǹkan kan fà á kò burú ẹ̀yin tẹ́ ẹ má gbogbo nǹkan nígbà tẹ ẹ rábùrò kú ẹgbọ́n àbẹ́ ẹ̀gbọ́n ó kúkú gbọ́n so eléyìí túmọ̀ sí pé wọn náà àwọn tó lè lọ kíkan bọnú wọn lè lọ kí bọnú apá abẹ́rẹ́ àbáàdì wọn kì bá apá rẹ̀ kókó yín ọmọ bàdó wàláì bọ́lọ̀ ń bá fẹ́ mọ oyún dúró yóò dúró dáadáa káńpé tẹ́ bọ̀ so torí di eléyìí gbogbo àwọn ọ̀nà tá a máa ń gbà yẹn gbogbo ẹ̀ ló ní side effect èyí tó ti dáa jù fáwa bọ́ bá jẹ́ pé láfúdà mínú òun náà ni pé ká gba ojú ọ̀nà rú ìtàwọn sahaba nabi muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ń gbà torí rẹ̀ ọ̀dọ̀ ọwọ́ ẹ̀yin ọkọ o ìyàwó rẹ̀ kàn kó oògùn kan wálé wọ́n fún wa ká máa lo oògùn kí leléyìn ẹ má béèrè olóòfẹ́ kíyàwó rẹ̀ ó bínú bí ó bínú kó bínú ogun kí leléyìí náà ọ̀pọ̀lọpọ̀ obìnrin mìíràn wà tó ẹkọ yín dúró sí lára tọlọ gbogbo wa ti ń foyún dànù sí wọn mọ ìwọ wa ń ṣàdúrà ń ṣe tàhájù ọlọ́run dákun jẹ́ ìyàwó yìí olóyún ọlọ́run dákun jẹ́ ìyàwó yìí ṣe sẹ́kìrì ọlọ́run ní jó dúró ọlọ́run ní. <laughs> owó gbóògùn tó bá ti gbà wálé ẹ máa béèrè. bákan náà ìgbà míì wọ́n máa ń gbé kí ni wọ́n ti pè kíkí láti ẹ̀pínlẹ̀ kan kíní tá a máa wọ̀ sí ìdí wọn pé kí kọ́ńdọ́ọ̀mù kọ́ńdọ́ọ̀mù tóbi náà wà tí wọ́n ti gbé sóbìnrin nú kọ́ńdọ́ọ̀mù yẹn náà ìwádìí tó fi hàn àwọn kan wà tó yẹ pé kí kànyàn tó bá kànyàn láwọ̀ ó léwu ó lè fa kánsà. lẹ́yìn náà kíni kíni bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ló ní a máa lò ní tóbi wá jẹ́ pé a máa kó kọ́ńdọ́ọ̀mù ká akérèmọ́kùnmọ́lá ọlọ́run ti ẹ̀kọ́ ẹ̀tẹ̀ bá kọ́ńdọ́ọ̀mù díẹ̀ tó bá dé fámásì wọ́n ti wá máa wọ̀ ní ustaz wọ́n sọ pé um, eh, do you have uh, condom? Ah. ẹni olè ó bá mẹ́tọ́ àwọn ọ̀sáàdì náà ìtọ́ ìtọ́ wọn máa wọlé pé àbí ọ̀sáàdì náà ṣe jìnnà tó a dúpẹ́ fọlọ́ tó sori jẹ kí lọ wá débẹ̀ kí lọ wá débẹ̀ tọ́ bákan náà kọ bá la ẹ̀ mú o níjọba kan àbáwọn kọ̀ọ̀kan kí wọ́n á ṣe lófin pé àwọn ọkùnrin kan obìnrin kan gbọ́dọ̀ bí ju ọmọ báyìí lọ ọba làkà ẹ̀ mú o òfin nǹkan oṣù ẹ̀ ní ráyè rinlẹ̀ torófin òsì tó lè kọ́ńtró èrò ọmọ èèyàn tọ́ba sòfin òfin lè kọ́ńtró ìṣesí wa lójú ayé ni wọn ò bí òfin náà dá tó lè kọ́ńtró èrò wa ìbẹ̀rù ọlọ́run ló máa ń kọ́ńtró èrò ẹ̀gbọ́n ní mọ́kànnì wọ́n máa ń yọrí fi ìhìbẹ́ ìlhádìn nuzikhu min adabin alim tọ́ ọ bá gbèrò kọ́ fẹ́ sàbúrú mẹ́kà lásán èrò èrò à mẹ́kà sọ̀rọ̀ gbé àwọn olùmọ̀ ẹ̀sìn islam ẹ̀fẹ́ gbé mẹ́kà tí ẹ̀ má kàn rò pé wọ́n bá lọ sí tọ́wá fúlóní ńlẹ̀ mọ́bì wàláhì yẹn ti dára kò tí ì sè o ṣòbó wa ni tọ́ba sí torí ẹ̀ wọ́n sọ ọ́nù tàbí tí ayé àwọn olùmọ̀ ẹ̀sìn islam látàyè john wọ́n ìfẹ́ gbé ibi tó ẹ pé tó ọba ti ro ó sàbúrú lásán ti dáràn ṣé òfin constitution kan wá wà lọ control èròǹgbà rẹ̀ kò sí wọn ò tí ì di constitution náà ẹ̀rí China nígbà tó ń sọ pé ẹ gbọ́dọ̀ bíjọ́ ọmọ kan lọ àmọ́ ẹni tó bí ọmọ márùn lọ́mọ China ọmọ kan wá pé kọ̀ǹjámíà ìsìlámíyà ọjọ́ ọmọ China ọmọ márùn ló kó padà sí China oníbò ló ti kó wọn padà oníkó wọn tó wọlé lòun pin wọn àwọn èèyàn jáde wá gbà wọn ní neighboring country. <laughs> lórí tẹ́ ẹ bá ti sòfin ẹ̀ ẹ rántí ẹni tó máa bàjẹ́. <laughs> araru rẹ̀ náà kọ́ ẹni tẹ́ ní kó bímọ kọ̀ọ̀kan ọlọ́run gbé àdánwò dé ilé wó pa wọn mọ́. nígbà wo láti wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí sòwò ọmọ mi. tó eléyìí jẹ́ báwọn ẹ rí i pé ní misra náà wọn ò sí lófin o. àmọ́ ìjọba ń palásàmà àwọn olórí wọn wọ́n mọ̀ palásàmà pé ẹ sọmọ bí o ìrì owó tá a ní ò tó nǹkan o àwọn ibi tá à ń sin rárìsìkì ó ló ń ka o ẹ bá lọ bímọ rẹpẹtẹ bí àwọn nàìjíríà wọ́n tún máa bú àwa ẹ mọ̀ kọ́lọ̀ sọ̀rọ̀ fáwa the giant of Africa kọ́lá kìí sọ Africa lásán the giant of the blacks kò síbi téèyàn dúdú ti pọ̀ láyé tó tó nàìjíríà adúpẹ́ fọlọ́ọ̀ ọlọ́mọdé akọ́pọ̀ yà ọjọ́ hmm, bó ti jẹ́ so àwọn ọmọ wa fún wa wọ́n mọ̀ bú àwọn ọmọ wọ́n mọ̀ sọ fún àwọn ọmọ kọ́ńtì wọn ẹ má pọ̀ bí àwọn nàìjíríà ẹ ra àwọn àfa misra ara wọn làwa àwọn làbàtì ọmọ méjì tó bá ti bí àkọ́kọ́ ó lè jẹ́ pọ́dún márùn-ún wà láàrin wọn yóò bí kejì wàláhì yẹ́sì wàláhì má fi mùṣkílà tọ́lọ̀ ń bá gbégi ti ṣe dé àfa ó rí i pé láyà mo rò pé yé wa á àwọn Saudi dáa púpọ̀ ẹ máa nínú sábàbí tí èdè káwọ́ bí máa ń bì ẹnu wo é dúró ká sì máa sá wa gẹ́gẹ́ bí èsì mo ti sọ ń pa àwọn obìnrin wọ́n lè pe àbí tí ń sin ní bọ́ kìnnìkan kìnnìkan Saudi ní títẹ́ bá jọ wà pẹ̀lú rẹ̀ fọ́dún mẹ́wàá fọ́dún mẹ́ẹ̀ẹ́dógún wọ́n lẹ́wọ́ lè bí ma tó mẹ́wàá ẹ̀ ní gbọ́ bí kàkà láìfọ́ kàn máa lọ ni àwa náà lálàríwo rédíò nàìjíríà àmà ká máa tira wa lọ́rùn. so nítorí ẹ tó bá bímọ rẹ tó bá ti láníyàn dáadáa wà lọ́ọ̀lọ́wọ́ fún ọ̀tọ̀ kìí ṣèyàn ló lágbára tí fi tọ́mà ọlọ́run ní máa báyàn tọ̀ wá tó wọ́n sá ti gbìyànjú tiẹ̀ ọlọ́run ò ní dadọ́ bákan náà tí a bá rí i pé ìṣòro ń bẹ fóbìnrin kan nípa oyún níní táwa sọ fún kó lè fètò sọmọ bíbí eléyìí ọ̀tá kó bí bọ́lọ̀ ọba dúró torí ìnira tí ń bẹ fún wa lè sọ pé kọ́ bọ́lọ̀ ń dúró kọ́kàn máa bí màá so sẹ́mi pò náà ó lè ṣe sábàbí ikú rẹ̀ torí rẹ̀ àkìlá wa tawakkal lọ so kọ́ wa bọ́lọ̀ ń dúró kéde pé kọ́ sọ̀rọ̀ àkúnmí sílẹ̀ láì so kọ́ wa máa lérò pé tọ́ ọba dé ọba ń bẹ̀ ò ní bá ń bẹ̀ ò ẹ ṣe ń tọ́ yẹ kẹ́ ẹ ṣe ẹ bọ́lọ̀ ọ̀bẹ ẹlẹ́dàá wa dúró pàápàá jùlọ ńgbà tẹ́ bá sọ pé ẹfẹ́ fètò sọ́mọ bíbí ni kì í ṣe pé ẹfẹ́ dọ́mọ bíbí dúró pátá korongodo kìí sì ṣe gbogbo àlùmọ̀ là ń sọ pé kọ́ máa ṣe léyìí o àwọn ẹni tí wọ́n bá ń rí ìpọ́njú wọ́n ń rí ṣòro wọ́n ń rí dààmú kìí sì ṣe nítorí àìní o torí pé àìní yìí kìí ṣe skills torí tó bá ṣe torí àìní ni kò yẹ ká bí màkan ẹ wo ní téèyàn kan jẹ tí ó fi dàgbà ń bọ́ la fowó ntí tó bá jẹ́ torí àìní ni kò yẹ ká bí mẹ́yọ̀ kan bákan náà wọ́n ní ẹ àwọn universities wa ó ní iye ọmọ tán lè gbà àwọn secondary schools wa ó ní iye ọmọ tán lè gbà ṣé kò á ní gbọ́ ọmọ títí lórí ìtọ́mọ tèmi ní gbogbo àgọ́ ọ̀tà. lẹ́yìn náà irọ́ pọ̀ nínú àwọn ọ̀rọ̀ wa àní téèyàn bá ti pọ̀ àní lè dákú tí ó tó wa ẹ dákú tá a bá wo Àkúrẹ́ land lásán nínú Ondo state Àkúrẹ́ làlẹ́ pẹ̀lú gbogbo èèyàn tí ń gbé bẹ̀. percentage mélòó la occupy nínú Àkúrẹ́ land ọ̀dájú pẹ̀ ti occupy ten percent àtìlé àtìlé iṣẹ́ àti gbogbo títí tíjọba ló ń ṣe nínú Àkúrẹ́ land wọn ò tí occupy ten percent àtòkò gàdáǹdà gbogbo ẹ̀ àti occupy ten percent ninety percent tó kù nǹkan ẹ̀hàn parí sẹ́mẹ̀sì bàbọ̀ ọ̀lẹ́ ni wa. náà àdàkọ náà àbá àdàkọ ni àwọn àrètí ráìsì látòkèrè. náà àdàkọ nítorí pé àrètí ẹ̀wà láti ilẹ̀ haúsá. náà àdàkọ nítorí pé àlùbọ́sà gan tí ọba ti Sókótó wá àní fàlùbọ́sà ti ọbẹ̀ tiwa. so àwa tó jẹ́ pé ọ̀lẹ́ ń dà wá láàmú máa sàmú ilẹ̀ yorùbá yìí báyìí tí àgbàdo bá dalẹ̀ yóò wù wàláhì láìpẹ́ máa sàmúlò gbogbo ńtọ́lọ̀ fún wa wọ́n á máa pariwo fún mi pé torí pé wọ́n ti kàwé ẹ̀fẹ̀tò sọ́mọ bíbí lọ́ ń bá kà ó de ṣòkòtò ó kìkan bọ́nú ó kì ṣẹ́ẹ̀tì bọ́nú ó de ṣòkòtò má kùn ebi sì tún pọ́ fẹ́ràn kí tẹ́yà bá fún pàánumánú ebi ọ̀yẹ́ kọ́ pamọ́ tó bá yẹ kó a bá lo ńtọ́lọ̀ fún wa wàláhì àríkò rẹ ti pọ̀ jù náà ló àwọn ń pariwo pé tá a bá pọ̀ ilẹ̀ ó fún ilẹ̀ wo ni ó fún ilẹ̀ ẹ yorùbá ni wọn gbé ojútùú olówó tọkọlé sílẹ̀ sẹ́kù yọọ máa sẹ́kù láéláé náà ni yọọ máa sẹ́kù láéláé náà ni eléyìí túmọ̀ sí wípé ọlọ́run sori tọ́pọ̀ fún wa ọlọ́run ọba kò sì ní í já ìdáka kọ́mọ pèsè ní ọ̀jẹ̀ haúsá ló máa ń kọ̀wé kí ẹnu tọ́lọ̀ ń fi sí wa lágbárí kò ní í sáláì pèsè ní ẹnìkan wá kí ẹnìkan lé níjọ́sùn haúsá ni ọ wá kí yorùbá ó lóun fẹ́ máa lọ bí sẹ́ ṣùgbọ́n láàárọ̀ yìí òun fẹ́ kí wọ́n dákun kọ́ ràn lọ́wọ́ nítorí wọ́n fi pokókó fáwọn àwọn ọmọ òun nílé òun ò ní kí aláàjì yẹn ràn lọ́wọ́ ẹni tó wá bá yorùbá làlájì aláàjì wọn sọ pé aláàárọ̀ kùtùkùtù lọ́wọ́ kó máa lé pé kó wọn à oníkẹrùn lọ́wọ́ náà lọ bí sẹ́yìn so aláàjì wa mú wa kí ló dé kí ni títẹ ní wàhálà rẹ ọ wá sọ fún aláàjì rẹ pé ẹ̀yin ti pọ ọmọdún mélòó báyìí láyé wọn náà tó fifty two ó sì lóun ṣẹ̀ṣẹ̀ wà ní forty three ni ọmọ ó sì ti tó eighteen aláàjì tí wọn ní kọ́ ràn wọn lọ ọmọ rẹ̀ márùn ni ṣé torí pọ́nmi eléyìí pọ̀ ni òfin lówó ni rárá ẹbí wọn náà níjọ́ ọmọ kan lọ tó lówó ń jẹ so ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ fààyàn bẹ̀ ni pé ẹ̀yin ọmọ bú haúsá lápèjúwe wọ́n fẹ́ fi mọ́kànlá lásán ni. ṣebí náà alimandiri náà ni pírẹsidẹ́ǹtì ti ń dé. tẹ bá wádìí gbogbo haúsá tó ṣe pírẹsidẹ́ǹtì nàìjíríà rẹ̀ hardly lẹ́ẹ̀ni rẹ̀ nìkan ni wọ́n tó ṣe alimandiri rí. à ń tara wá dànù àwa náà tó tó wájú kéékèèkì là ń fọmọ wá jẹ bẹ́ẹ̀dì tó wà lójú sánmà làwọn ọmọ ti wá ń sùn àbẹ́ẹ̀kọ́ ni ṣe báwọn ọmọ ni wọn ò kúkú ṣe. ṣèbẹ́ kàwé kàwé kàwé kàwé ń gbọ́ ọba yá náà nísìn ìwọ lọ́mọ pé fáìlì káfẹ́ ni pé dìpìlómà ló ní. ọmọ Yorùbá sì ka phd wọn mọ̀ á lò wọn bí sẹ́. nígbà tá a kọ̀ nígbà tá a kọ̀ sọ eléyìí túmọ̀ sí wípé ká máa tìran rọ́mọ́rọ́ irọ́ náà ni wọ́n máa jáde pé nítorí pé abímọ tó pọ̀ ni nígbà tí ẹ̀bímọ pọ̀ kí lè ti jẹ́ ẹ̀ fi jẹ́ nǹkan kan gbogbo àwọn èèyàn ńláńláńlá lẹ̀ Yorùbá yìí kí ló dé tí wọ́n parun báyìí àwọn èèyàn ńláńlá ti kú lẹ̀ Yorùbá yìí kí ló dé tí ìdílé wọn parun wàlúwà ìdílé mi èèyàn mẹ́ta ló kù bẹ́ẹ̀ bàbá yìí ó kọ rẹ̀ ti ga kọjá gbogbo ti sọ nígbà tó wà láyé ṣé bó ti yẹ kí ìdílé wọn parun torí pé kò bí mànì wàá lígásì tí bàbá bá sì fi lélẹ̀ ńkọ́ làwọn ọmọ náà máa tẹ̀lé báà mi ò bí ju èmi àtàǹtì mi lọ èmi náà di àfọ èmi àti níbi ọmọ kan ọmọ méjì ní báyìí gbogbo òdílé ọwọ àmọ parun so mùsùlùmí làwa ò jàmá mùsùlùmí ni wa lẹ́yìn náà kí ni kí ni eh, wọ́n ti pè eh, pílánù rọ́ọ̀wù lọ fẹ́ gbé wá fún mi tó fẹ́ da tó tà nàbì sallallahu alaihi wa sallam eh, kí ni àìdí àrọ́wù ni òyìnbó kan sọ tó fẹ́ da tó tà nàbì kí ni sọ. So òyìnbó gan-an ọ̀kan tó kọ̀wé pé àwọn èèyàn ńlá láyé ó yí lọ sọ́tún ó yí lọ sósì kò rí bíi ọlọ́run lọ ga gbogbo ayé yìí ọmọ England ni wọ́n ń pariwo nínú ọ́ọ̀lù yẹn ó tẹ́lẹ̀ Muhammad olórí yóò pè nígbà Muhammad yẹn kọ́kọ́ dé èèyàn mẹ́ta mẹ́rin lọ tẹ̀lé ní one thousand four hundred something years mélòó mùsùlùmí billion plus tí ó wá lè jẹ́ pé èèyàn lásán ni lọ́mọlẹ́yìn rẹ̀ pọ̀ tó bá wọn. ó wá sí ni tó yòó lẹ́nu jù ni pé àwọn ọmọlẹ́yìn ànábì tẹ́nìkan bá sọ àìdásá ànábì wọ́n ṣetán láti kú nítorí ẹ̀ ṣé yahudi àbí nasara kan ṣetán láti kú nítorí jésù rẹ̀ jésù wa o. lẹ́wọ̀n pé wọ́n pe okay that is jesus let him come and defend himself. àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n sọ̀rọ̀ sànàbì bẹ́ẹ̀ kó rí gbégùn rí ó déyàn bí ò ní déyàn. so torí ẹ̀ intanẹ́ẹ̀tì sọ ó supasídìí ti gbogbo ẹlòmíì ọba sọ̀rọ̀ islam ọgbà o ike kọkùnrin kọ sọra rẹ̀ dàgàn tàbí kóbìnrin kọ sọra rẹ̀ dàgàn ọ̀nà táwọn èèyàn fi ń sọra wọn dàgàn wà o ògùn wà tẹ́ lò ní bẹ́ẹ̀ bíi mama láyé sí ẹ má dàn wò islam ọgbà bẹ́ẹ̀ ní ìparí islam ọgbà ká sẹ́yìn o islam ọgbà ká sẹ́yìn à ń sẹ́yìn àtẹ́yìn ṣáájú kẹ́ẹ́ tó máa sọ fún àwọn kátólíìkì kan wọ́n lè gbọ́dọ̀ sẹ́yún nítorí islam ti wà islam ọgbà kẹ́nìkan kan sẹ́yún torí di eléyìí báyìí tọ́lọ̀ ń bá ní kẹ́ ẹ lóyún ẹ̀bẹ̀ lọ́n tọ́lọ̀ ọbẹ̀ ẹlẹ́dàá kó jẹ́ kẹ́ ẹ rúre kẹ́ ẹ sọ̀rí ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa àwọn tó ti bí ma nínú wa ọlọ́wọ́n ọbẹ̀ ò nílù wọn pamọ́ wa lọ́wọ́ àwọn ọmọ wa ọlọ́wọ́n ti kún àyàn kún àyànjú ọlọ́wọ́n ti wọn ní mùsùlùmí gidi ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa ẹni tí kò tí ì rọ́mọ bí tí ojú ọmọ ń pọ́n ọlọ́wọ́n ọba yóò bá fún ọlọ́mọ alálùbáríkà ọlọ́wọ́n ọba fún ọlọ́mọ alálùbáríkà ọlọ́wọ́n ọba fún ọlọ́mọ alálùbáríkà gbogbo wa pátá èyí tó ti dá fún nínú àwọn ọmọ wa ọlọ́wọ́n ní ìbàjẹ́ èyí tó kú díẹ̀ káàtó tá à ń bẹ lọ́wọ́n ọba fún ọlọ́wọ́n ọba tún ọ̀rọ̀ wọn ṣe dáadú bá ti ti fẹ́ lọ. ìmáàmù wa ní àkúrẹ́ kò sí tàbí ṣùgbọ́n wípé wọ́n ń gba àwọn ìyànjú tó pọ̀ nípa ìlọsíwájú ẹ̀sìn Islam ọ̀rọ̀ yìí mo ti gbọ́ láti bí nítorí ti lé lọ́dún mẹ́wàá tí mo ti kọ́kọ́ wá sí Àkúrẹ́ ń bì báyìí rí so ọlọ́run ọba ẹlẹ́dàá náà tí ò ní kẹ́ kú lórí dáadáa náà ọlọ́run ọba ò ní bá wa yí yín padà sáìdá ọlọ́run ọba ẹlẹ́dàá ó túnbọ̀ kún yín ọlọ́run ọba ẹlẹ́dàá ó túnbọ̀ kún yín ọlọ́run ẹlẹ́dàá ó túnbọ̀ kún yín ọlọ́run ọba ó túnbọ̀ bá lò yín fún àgbégẹ̀sì Islam láwùjọ yìí ọlọ́run ọba ẹlẹ́dàá ó túnbọ̀ bá kún yín fún àgbégẹ̀sì Islam láwùjọ yìí gbogbo àwọn èèyàn náà tọ́lọ́ wọn bá kó tì yín tí wọ́n ràn yín lọ́wọ́ náà fi ń rí gbogbo ẹ ṣe ọlọ́wọ́n bò ní ba tiwọn náà jẹ́ ọlọ́wọ́n bò ní ba tiwọn náà jẹ́ ọlọ́wọ́n bò ní ba tiwọn náà jẹ́ ọlọ́wọ́n bá kó tẹ́ kọ́ da fún gbogbo aláyé kọ́ da fún alálùkìyàmù Dr. Lukman Idris náà táwọn náà ń gbìyànjú lórí ìlọsíwájú ẹ̀sìn Islam lóru àti lọ́sàn-án láwùjọ wa ń bì ọlọ́wọ́n bá wa kún wa ọlọ́wọ́n bá wa kún wa ọlọ́wọ́n bá wa kún wa àlékún wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك